Uh-huh. bẹ́ẹ̀ la nàbì sallallahu alaihi wasallam sọ nípa wọn. bàtà àwọn mùsùlùmí dé Madina wọn ò tún lágbára náà nítorí pé ó ti hàn é pé ẹni tó pọ̀ jù ní Madina ti ṣetán láti di mùsùlùmí ṣáájú gánà ni ó tó dé Madina torí wọn ti rán ẹnìkan síwájú à ń pè ní Mus'ab ibn Umayr radiyallahu anhu ó ní àwọn ẹsẹ̀ lọ́wọ́ sí tí wọ́n rán sí al-Madina.

ayudarlo pọ̀ nínú àwọn èèyàn tó ń fọkàn tán sí ní tó sí ok tí n bá lè ṣe ń tèmi sọlọ wọn bá ń gbọ́ òní ṣe ó ṣe ẹni tó ṣe wípé ọmọ pé wọn ló nílẹ̀ ó sì rí ti alágbára kan ó wá múlẹ̀ tì ọ́ ó múlẹ̀ tì ọ́ ó múlẹ̀ tì lẹ̀ rẹ̀ alágbára yẹn ó sì rí wọn lọ́lẹ̀ fa gbalasi ẹyí má lè rìn. ọwọ́ àpèlẹ́jọ́ ló kọ pé insha Allah wọ́n bọ̀ gbẹ̀tọ́ rẹ̀ tọ́ wọ́n ń pariwo pé wọ́n ló nílẹ̀ ilẹ̀ òṣìṣẹ́ lọ́wọ́ rẹ̀ lè sùn ẹ̀ bá gbàgbé nínú òfin ẹni tí nǹkan wà lọ́wọ́ rẹ̀ bíbẹ tó wà lọ́wọ́ rẹ̀ ó tó lẹ́rìí láti sọ pé òun ló ní ẹni tó fẹ́ gbàgbó lọ́dọ̀ rẹ̀ yóò mú àwọn ẹlẹ́rìí wá. bàbá yìí bàbá yìí wá lu ẹlòmíì tó nà ń gbàdúgbò bàbá olè yẹn ó lu ẹlòmíì tó nà ń gbàdúgbò lọ abúra ní court ike bàbá tó jílẹ̀ gbà lónìí bàbá tó jílẹ̀ gbà lónìí bàbá yẹn ṣẹlẹ̀ sáwùjọ ìgbà tí wọ́n ní ẹni tó jílẹ̀ gbà lónìí lẹ̀ bàbá tó lórí ẹlẹ́rìí mú wa lórí lónìí lẹ̀ kò sí wàhálà adájọ́ bá dájọ́ gẹ́gẹ́ bí n tọ́ hàn sí i pẹ́ni tó tilẹ̀ lónìlẹ̀ ẹ wá máa wo islam ọ̀pá wa láti ká ṣe jàǹbá o bàbá tó lọ jẹ́rìí kéèyàn ti ṣe jàǹbá o bàbá tó wá nílẹ̀ ẹ̀gbọ́n lọ nílẹ̀ kọ́ abẹ́ lọ wọ́n wá lóhùn òye fẹ́ lọ́nà àtijọ́ náà tún àtàwọn ọmọ òun wípé wọ́n lọ ọ̀dọ̀ rẹ ní gbogbo àdánwò wà èyí tó bá sì wọ̀ lọ́ máa ná ẹni tó bá wù ọ nínú àwọn ẹ̀dá rẹ̀ bá mi ná àdánwò tí ó ju agbára ọkùnrin lọ bá mi ná àdánwò tí wọn wá ń fẹ́ oníke mọkànjú pa ọ ọlọ́ọ̀dàpọ̀ mọkànjú pa ọ àmọ́ rí i pé gbogbo oríkèé rẹ̀ kọ̀ọ̀kan lọ pa lọ́kọ̀ọ̀kan lọ pa lọ́kọ̀ọ̀kan lọ pa lọ́kọ̀ọ̀kan lọ pa lọ́kọ̀ọ̀kan lọ pa lọ́kọ̀ọ̀kan kó tó di pọ́ pẹ̀lú rẹ̀ dáadáa torí ẹ ẹ̀yin alábòsí ẹ jẹ́ ṣọ́ra ẹ̀yin oúnjẹ àǹbá ẹ ṣọ́ra nítorí wattaqi da'watal mazlum anábìnrin sọ̀rọ̀ afẹ́kọ̀ọ́ ẹni tá a bá sàbòsí. fa innahu laysa baynaha wa bayna Allahi hijab torí kò sí gàgà tí ó ti lọ́nà dọ́dọ̀ lọ kò sí gàgà tí ó ti lọ́nà dọ́dọ̀ lọ. nínú àdéhùn kan ọlọ́wọ́ bó gbé lórí ẹ̀sìn òjò ẹ̀sìn òjò á máa gbé bọ̀ wọ́n máa sí gbogbo lẹ́kùn sọ́mọ́ tó kù tọ́sẹ̀ fún ọ wọ́n máa sílẹ̀kùn sọ́mà fún wọ́n máa sílẹ̀kùn sọ́mà fún ọlọ́wọ́ bá máa wá sọ pé yẹn pé la ansurannaka walau ba'da hi ìwọ́ tó ṣépè yìí máa ràn ọ́ lọ́ náà ni máa ràn ọ́ sí náà ni kódà kò ti fi ọkọ̀. báyìí máa ròyìn tọ́sẹ̀lẹ̀ sí ara wọn. ọgbẹ́ kò jìnnà àárẹ̀ bá bẹ̀rẹ̀ wọn mọ̀ pé ẹnìkan ti ṣépè fún un. ṣé wọn fẹ́ẹ́ lè bá tẹ̀lé? àwọn ọmọ fáyé lè ṣe èyí tó ti fi ṣera rẹ̀ ńkọ́ ó ju èyí tí wọ́n fi ṣe lọ wọ́n lè gbé kíní kan wọ́n ń poná mọ́ ní tí wọ́n ń poná mọ́ níjó rárá so ńgbà tí wọ́n gbé lọ́sítì wọ́n bá rí pé ẹ̀dọ̀ rẹ̀ ẹ̀dọ̀ rẹ̀ ẹ̀dọ̀ ti bàjẹ́ so wọ́n fi owó ribiribi wọ́n lọ rẹ̀ dọ̀ míì so wọ́n á fẹ́ bá gbin ẹ̀dọ̀ yẹn sára so wọ́n sáré pé gbogbo operation táwọn ṣe ó fail ìgbà tí operation fail ó kó lẹ́dọ̀ ó tún mú kídìní ó mú kídìní gbogbo tó bá sì ti mú yọ bàjẹ́ tẹ̀kànnà so ó kó ń bẹ̀ ó tún lọ sọ́kàn á ẹ dákun torí tọ́lọ́ ẹ mẹ́jẹ̀ ó mọ́kù bàbá yìí wọ́n bá fún ọ̀gá náà tó ń tọ́jú rẹ̀ ní nọ́mbà ẹ dákun ẹ pé lágbájá yìí ìyẹn bàbá tó nílẹ̀ ti ń ṣépè fún tòun ọmọ àmọ́ náà wọn sá fún kó nínú ọmọ mọ ni wọn ti mọ ibi tó sábòsí sí kọ́ má jẹ́ pé eléyìí ló ṣépè fò lọ́ba ní kí wọ́n pè pé òun ló ní kí wọ́n bọ̀ ń pè òun sì wà ní ipò kan tó burú jáì lọ́sibítù òun fẹ́ kọ́ dàkún kọ́ yọjú sò kẹ́kẹ́ tó bá yọjú kí ni ọba máa wí ẹ dákun ẹ dárí jìmí wọn fún ṣàbòsí sí ẹ dákun ẹ dárí jìmí wọn mọ kéde rákòrí jìmí àfikún ẹ forí jìmí ẹ dákun ẹ ẹ ẹ ǹjọba ẹ máa wí bí wọ́n ṣe pé onítìyìn báyìí wọ́n ní ṣe lágbájá là ń bá sọ wọ́n ní àwọn náà ṣe é mọ lágbájá tó ní nọ́mbà yìí wọ́n ní àwọn ọmọ ọlọ́run ti yọ dáa fún un òní kú bọ̀rọ̀ bọ̀rọ̀ bọ̀rọ̀ gbogbo oríkèé rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ máa kú náà ah! <laughs> gbogbo èpè títí máa ṣe ó tún rí pt ẹ ah! ẹ dákun kí ni ipò kí ló dé báyìí kí ló lè tó báyìí. bẹ́ẹ̀ la bí báyìí báyìí báyìí ni mo já láyè ilẹ̀ ọ̀kan tí mo ní láyè tí mo fẹ́ kọ́lé sí táwọn àgbẹ̀ pẹ̀lú ọmọ àtìyàwó báyìí ni bàbá tẹ ní sàárẹ̀ tí àárẹ̀ ò tí ì mú débi tá à ń fẹ́ <laughs> lọ́wọ́ ajẹ́rìí èké ní kóòtù tí wọ́n fi gbalẹ̀ yìí má mi lọ́wọ́ àti jọ́nà lèmi àtàwọn ọmọ àtìyàwó là ń ti ń ṣépè fún ní èpè tó yẹ pé sáǹpù rẹ̀ ni mo sọ fún yín lẹ́ẹ̀kan àwọn wa ní ká ẹ forí jìn òní ìsìn torí ibi tọrọ dé ní ká kò tí ì rí nǹkan kan kò tí ì rí nǹkan kan àwa sì tẹ lẹ́nu àdúrà subhanallah torí rẹ̀ islam ọ̀pá wa láṣẹ ká ṣe jàǹbàjà islam ń wa láṣẹ kájẹ ni tí ó ṣe fọkàn tán torí pé ìjàǹbá tẹ rí yẹn ó lè fìgbà kan gbèyàn ṣùgbọ́n àsìkò tó pọ̀ jù kò ní gbèyàn ṣé mẹ́yìn nǹkan ni wọ́n ti fi jàǹbá gbà lọ́wọ́ àwọn yẹn. Kama ti sọ̀rọ̀ lẹ̀ ilẹ̀ ah, àyìnmáyé ẹni tó ta lẹ̀ fún ọ gan òun gan ṣe tán láti jàǹbá rẹ̀ kámá ẹsẹ̀ tí ì sọ tó ń rí kó ń lówó ju ọlọ tẹjọ múlẹ̀ tira yín kó ṣe tán láti jàǹbá rẹ̀ àyìnmáyé èèyàn ní ṣe jàǹbá lórí owó àyìnmáyé èèyàn ní ṣe jàǹbá lórí ìyàwó nítorí pé ọ̀rẹ́ ọ̀rẹ́ tó ti jàǹbá ọ̀rẹ́ lórí ìyàwó wọ́n pọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ mi ò lò ń wá wá yóò sì máa díjú sí ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ torí pé nínú àṣà àwọn Yorùbá àwọn ọmọ pé ìyàwó tèmi lélẹ́yìí ọ̀rẹ́ ọ̀gbọ́dọ̀ bá rí kékeré bẹ́ẹ̀ oúnjẹ lọ fọ́rẹ́ mi darí oúnjẹ lọ fọ́rẹ́ mi darí ẹgbẹ́ nfẹ́ rárá koko lẹ́nu nù àwọn apàdà sẹ́nu koko àbẹ́rẹ́ mọ́ ẹ wá láláì dáa ní koko yìí tá láláì dáa gan-an rí sẹ́ni tó fi wá lẹ́nu ní àbẹ́rẹ́ tó jẹran ẹran tó jẹrin èso ń jàǹbá torí pé ẹni tó fi há lẹ́nu ó ń gan aláìdá tó látàrí bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ wọ́n ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ọ̀rẹ́ wọn ní zina láìníye láwọn àwùjọ àwọn Yorùbá yìí tó gbogbo àwọn jàǹbá yìí jẹ̀mọ́ Islam wa kò fara Islam wa sọ pé kájẹ́ni tó ṣe fọkàn tán sọ pé inna Allaha yuhibbul muttaqin ọlọ́run nífẹ̀ẹ́ sáwọn olùpáyà rẹ̀ àwọn ẹni tó jẹ́ pé tá a lẹni tí ń páyọ̀ lọ àwọn ẹni tó jẹ́ pé ntọ́lọ̀ ní kí wọ́n ṣe wọ́n máa ṣe ntọ́lọ̀ wọn bá ní kí wọ́n máa ṣe wọ́n máa jìnà sí àwọn ẹni tó jẹ́ pé ntọ́lọ̀ ní kí wọ́n ṣe máa ṣe gbogbo ntọ́lọ̀ ń ṣe léwọ̀ wọ́n máa jìnà sí olùpáyọ̀ ọlọ́run ẹ̀ lè bá ń di kásẹ̀ bọ́ olùpáyọ̀ ọlọ́run ẹ̀ lè bá ń di kásẹ̀ kẹfẹ́ rí olùpáyọ Ọlọ́run ẹ lè ba nídìí àṣàṣì olùpáyọ Ọlọ́run ẹ lè ba nídìí ẹ̀gàn olùpáyọ Ọlọ́run ẹ lè ba nídìí òfófó olùpáyọ Ọlọ́run ẹ lè ba nídìí kápúrọ ẹ sì lè bá nídìí kápátọ ọmọlàkejì jẹ kí ọmọ fẹ́ kọ da fún ọmọlàkejì nígbà bí ṣe fẹ́ kọ da fún yàrá olùpáyọ Ọlọ́run bọlọ máa ní nǹkan ẹ bá níwájúwájú ní nínú ṣíṣe ìtọ́lọ́ sí ni ká jìnnà sí òun lè bá wájúwájú nu pé kò sí àwọn eléyìí lolùkọ́ ayọ̀ ọlọ́njà máa ọlọ́run bá kó sí wa lọ́kàn nínú wọn wọn wá lọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí wọn tẹ́nba ní ta ni fẹ́ bẹ́ẹ̀ ta ni ń fẹ́ pé kọ́lọ́run nífẹ̀ẹ́ sùn ó dájú pé gbogbo apáta náà láàlàfẹ́ èèyàn máa fẹ́ nǹkan ìwọ́n kọjá pé èèyàn ò ṣiṣẹ́ kí ni tá a ṣe tọ́lọ́wọ́n fi fẹ́ràn wa jàmá kẹ́ báyà ìṣe tọ́ka sí ká máa páyọ̀ lọ ká máa páyọ̀ lọ ẹni tí máa ń páyọ̀ lọ ọlọ́wọ́n ọba ó nífẹ̀ẹ́ sí tọ́lọ́wọ́n bá bá nífẹ̀ẹ́ sí yàn ọlọ́wọ́n ọba sọ nínú sámà gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí yàn ọlọ́wọ́n ọba sọ nínú sámà fún àwọn màláíkà. màláíkà jibril ló wa bi ọ̀rọ̀ yìí ọ̀lọ́ sọ fún gbogbo màláíkà pé ọlọ́run ẹlẹ́dàá wa nífẹ̀ẹ́ sí lágbájá ó sì pa pé kí gbogbo yín ó sí gbogbo àwọn ará ọmọ wa fi nínífẹ̀ẹ́ sí sọ́kàn àwọn èèyàn lórí subhanallah tọlọ bá sì ń kórìíra ẹnìkan ọlọ́run ọbọ̀ ní kí kéde fún gbogbo kó ń Ah, ọlọ́dà kò sànù wa kí wọn là jẹun àwọn aróńdó yìí ká gbọ́dọ̀ ń kórìíra wa ọlọ́tún wa ní kí àwọn mọ̀lẹ́kọ̀ kéde inú sámà bí ọlọ́run kórìíra alágbájá gbogbo yẹn máa kórìíra rẹ̀ la ilaha illallah ọlọ́run wa fi kórìíra rẹ̀ sí gbogbo èèyàn lọ́kàn nílé ayé ẹ̀rí pé gbogbo èèyàn onífẹ́ rí kò nífẹ́ gbọ́rọ̀ rẹ̀ àti lásán kọ́ ni gbogbo èèyàn ni wọ́n kórìíra rẹ̀ náà bínú rẹ̀ àbí òye wa ọ̀rọ̀ àgbẹ̀ ẹ dàpọ̀ ni ìyọnu ayé kí ọmọ yọ ọmọ tó bá ti yọ sẹsẹ lọmọdé yọ mẹyẹ irọ́ lásán dábà ti rí ọmọ sọ lóko ni pé ẹlòmíì nígbà tá a ọmọ tètè fọ̀pọ̀fọ̀ lórí ó lè láyé àbí òye ọlọ́dà kò sànù tiwa o ọlọ́n sànù wa torí ẹ èèyàn ń fẹ́ kọ́lọ́ wọn bó òun ọ̀nà àkọ́kọ́ nínú àwọn ọ̀nà ẹni títẹ̀lé tọ́lọ̀ ọ̀dà ìwọ́n ń tẹ̀lé tọ́lọ̀ òun ṣe ta sallallahu alayhi wa sallam òun sì ń páyọ ọlọ́ ṣùgbọ́n èèyàn máa kórìíra rẹ̀ náà ti yọ báyà ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ dáhùn wọ́n sì ń ṣe tọ́lọ̀ bẹ́ẹ̀ bó ṣe pọ̀ láwùjọ lónìí ẹ̀rí kó àwọn tí wọ́n ti ń ṣe tọ́lọ̀ àwọn èèyàn tún máa kórìíra wọn wọn ò ní fẹ́ rí wọn tẹ́lẹ̀ yìí ò túmọ̀ sí pọ́lọ̀ ti kórìíra rẹ̀ ńlọ́wọ́ a sọ yí pé kí àwọn èèyàn náà máa kórìíra rárárárá nítorí pé ẹ̀tù tẹ́ẹ̀rí yẹn kò fẹ́ràn sànà ní ti ń ṣẹlẹ̀ sí wọn gẹ́gẹ́ bó ti jẹ́ pé ọmọ olè onífẹ́ràn ọmọ ọdẹ tó ń ti ń wọ́n ti rí i pé ìwọ ń tẹ̀ òun ṣe tọ́lọ̀ ó sì ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ìwọ ò sì ní rí kọ́ dákẹ́ ò ní ráwọn káwọn máa gbẹ́bọ ò ní ráwọn lèmọ́mù ti ń gbẹ́bọ bá ò ní rí kọ́ dákẹ́ àà ah, ah, bàbá imam àbà àbà ìmọ̀ ẹ̀sìn bàbá ló ń sàwọn pè bàbá imam bóun bàbá imam ó sọ àjọ dára wọ́n lọ ọmọ ọmọ bú àbí òye sẹ́wọ̀n kọ́ àwọn àgbà wọ́n gbẹ́gbẹ́ mi àwọn ọ̀dà lọ́wọ́ wọ́n gbẹ́gbẹ́ sọ̀rọ̀ wọn. ẹ ti ń sùn ní njola ní ti ń ṣe ní njola ní njó bínú rẹ sẹ́yìn máa ń ké ìgbà mi ìmọ̀lẹ̀ máa ń mọ̀lẹ̀ dáadáa ṣùgbọ́n sọ́jà kó jú mi ọ̀sán fún òrí mọ̀lẹ̀ ṣé ìmọ̀lẹ̀ ni òtó ni àbójú ni ọ̀gbádùn ojú ni ọ̀gbádùn ó ní nǹkan ṣe tó irú àwọn eléyìí wọn ò lè fi ṣàpèjúwe pọ́lọ̀ ti bínú sí ọ

nítorí pé káfíìrì ò lè jẹ́ wàlí ìmúmìnì bóòlù ọdún tó fẹ́ kún un ṣe ṣe ọ wọn ti rí tí kẹfẹ́ rí yọ ọmọ mùsùlùmí tí yọ mùsùlùmí èsè mùsùlùmí gidi ọlọ́bẹ̀ yíyọ ni torí òun náà yọ ọmọ pé akínní ah, kíní bẹ́ẹ̀ ọlọ́run kan náà là ń jọ sìn darí so sọ ma káwọn ti ń sọ bá wọn fẹ́ràn rẹ̀ àbí òní fẹ́ràn rẹ̀ wọn fẹ́ràn rẹ̀ àmọ́ ọ̀dọ́ sọ pé lọ́kùn dínú kún wálé ẹ̀dí kọ́bára ni ká fún <laughs> wípé báyọ̀ lọ ní bínú ọlọ́run bínú sí ọlọ́run fẹ́ràn rẹ̀ ọlọ́run fẹ́ràn rẹ̀ kò sì sí tí yàmùyàmù wọn lè ṣe fún rélùwé rẹ̀ irú eléyìí kò túmọ̀ sí pé báyà ọlọ́run ọba ń bínú rẹ̀ inna Allaha yuhibbul muttaqin nínú ìmọ̀ nípa tawhid ayà yìí ń tọ́ka sí ọ̀kan nínú ìròyìn ọlọ́run anna Allaha yuhibb pé ọlọ́run máa nífẹ̀ẹ́ àmọ́ ẹni tí fẹ́ ọlọ́run bá tọ́ sí ni máa rí i ẹni tí fẹ́ Ọlọ́run bá bá tọ́ sí ìní máa rí kọ́lọ́run bó ṣe wá lọ́kàn nínú ẹni tí fẹ́ rẹ̀ ó tọ́ sí. inna Allaha yuhibbul muttaqin sẹ́mi fáwọn náà ara àjọsìn oníkánífẹ́ Ọlọ́run àbí ẹ̀kọ́ ni ara ìmánì oníkánífẹ́ Ọlọ́run báwo aláṣẹ nífẹ̀ẹ́ Ọlọ́run ṣé ìfẹ́ tá à ní sọ́lọ̀ kọ́ pẹ̀lú ìta ní sórí ara wa ni àbí kọ́ pọ̀ ju ìta ní sórí ara wa lọ èwo lẹ́yìn mú ọgbọ́dọ̀ pọ̀ ju ètò àní sórí ara lọ tó o bá jẹ́ bẹ́ẹ̀ ò tí ì jẹ́ mùsùlùmí sẹ́yìn mọ́túnmọ́ eléyìí ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ lọ́kàn tiẹ̀ tó bá ṣe é ṣe pàtí ẹ̀ sinmi fún sọ́láàtì ká sinmi fún sọ́láàtì ògbà ńlá pé ìwọ búkú oṣù mẹ́fà ká fi fún sọ́láàtì ẹnìkan olóńbù olóńbù kọ̀ọ̀sẹ̀ mẹ́fà ká fi fún sọ́láàtì ọlọ́run á ní inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tó lásìkò ní sọ́láàtì o ti gbọ́rọ̀ lọ ọkàn tí èyí sọ pé ó kó o fún sọ́láàtì fún sùn mẹ́fà at least six months ṣe ìtọ́lọ̀ wí ló ti síwájú àbí ntọ́kàn rẹ̀ rò aha tọ́ba ti ti síwájú ajẹ́pọ̀ onífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́ni wa qala rabbukum ud'uni astajib lakum ẹ máa pè mí màá dá yín nù ẹnìkan á sọ pé ṣé àdúrà ni ó jókòó tì àdúrà ni ó jókòó tì gbogbo títí sí ọlá ọlọ́run ṣàdúrà ṣàdúrà náà gbà ọjọ́ wa kìíní kan ká fún ọ lọ́wọ́ ti mú jókòó tó sọ́sọ́kùn báyìí gbogbo dààmú ayé rẹ̀ gbókun lọ́nu wọ́n wá wò pé ah, wọ́n ní tí mo bá ti wá tí wọ́n fún mi tí wọ́n sọ sókùn ìdààmú ayé gbókun lọ́nu àtàdúrà tí mo ṣe láti àwọn ọrọ àwọn èèyàn yìí mọ̀lẹ́ right ọmọlẹ́ right ẹ̀yẹ ẹ̀jẹ̀ ń dánwò náà àwọn máa ń bá dánwò bí wọ́n bá ṣe lẹ́nu pé padà sí dáadúrà ni ẹ́ ìyẹn kó tó kọ́kọ́ títí máa ṣe so nítorí ni kò pè tó bá ti pè mí máa dá ọ náà wàá wá fi ìfẹ́kùfẹ́ ọkàn rẹ títa ni. nítorí tọlọ eléyìí ní túmọ̀ sí pé ọ̀fẹ́ràn ọlọ kìí ṣe kọ́ mọ̀jẹ̀ pé tí wọ́n bá ti wá dárúkọ ọlọ́run ti tọ́ ara ike torí pé ọ̀fẹ́ràn ọlọ irọ́ lásán lélẹ́yìn ẹ̀hẹ́n torí pé wọ́n máa ń tọ́ ara á tán irú bàjẹ́ wo ni wọ́n kàn dá ọlọ́run ti tọ́ ara àgbàlagbà torí tọlọ eléyìí ò túmọ̀ sí pé ń bẹ̀rù ọlọ torí ẹni tí máa ń bẹ̀rù ọlọ yóò jẹ́ pé àṣẹ ọlọ́run kọ́ yọ àṣẹ ọlọ́run yọ máa ní kọ́ máa ṣe sí àwọn èèyàn tó yẹ kó wọ́n bẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n yẹ bẹ̀rù rẹ̀ àwọn mùsùlùmí generally wọ́n yẹ bẹ̀rù rẹ̀ nítorí nǹkan lé ayé ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ mọ̀ kọ́ lọ́wọ́ bá yóò mú un kọ́wọ́ wọn sáti bá ń tó ń wá ni a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run inna Allaha yuhibbul muttaqin ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sáwọn olùpáyà rẹ̀ ọlọ́nífẹ̀ẹ́ idha salakha al-ashhurul والمرسل فإن تابوا فأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم ọlọ́ni nígbà tí àwọn oṣù àbọ̀wọ̀ náà bá tán táwọn oṣù àbọ̀wọ̀ náà tí wọ́n bá tán ìyapa ń bẹ láàrin àwọn afọ́ onítẹ̀fṣẹ́ nípa àwọn oṣù àbọ̀wọ̀ níbí oṣù wo gan ni Al-Imam Ibn Jarir al-Tabari yìí rahimahullah ó jẹ́ àgbà gbogbo àwọn olùmọ̀ nípa tafsir ó ní oṣù mẹ́rin oṣù àwọn oṣù àbọ̀wọ̀ náà àwọn náà ní oṣù mẹ́rin tí wọ́n jẹ́ oṣù tọ́lọ̀ wọn bá ṣe kájà nínú wọn léwọ̀ a jagun nínú wọn tìbẹ́yìn tí mọ̀ kó oṣù mélòó lọ́wọ́ àánú ọdún oṣù méjìlá ni ọlọ́ni inna iddata shuhuri inda Allahi ithna ashara shahran fi kitabillah yawma khalaqa as-samawati wal ard minha arba'atun hurum dhalika ad-din al-qayyim fala tadlimu fihinna anfusakum dájúdájú òǹkà àwọn oṣù lọ́dọ̀ ọlọ́run láti ijọ́ tó ti dá sẹ́mà àtìlẹ̀ onáà lóṣù méjìlá wọn oṣù méjìlá ló ń ka oṣù oṣù méjìlá iná lọ́dún ọdún oṣù méjìlá ló wà lọ láti dọ́kọ́ lọ́n ti dá sọ́mà àtìlẹ̀ kò dín kò lé oṣù mẹ́rin wá wà náà àwọn oṣù méjìlá yòó tí wọ́n jẹ́ àwọn oṣù àbọ̀wọ̀ àwọn náà ni oṣù wọ́n dọ̀lùkáìdá dọ̀lùhíjà almuharram. Rajab àwọn oṣù mẹ́rin yìí oṣù àbọ̀wọ̀ eléyìí tó ṣe wípé àbòsí ọ̀tọ̀ lójoojúmọ́ àìtọ́ rẹ̀ ọwọ́ kápá nínú àwọn oṣù mẹ́rin yìí gbọ́dọ̀ kóra yín sí nínú àwọn oṣù mẹ́rin ogun oṣù gbọ́dọ̀ sí nínú àwọn oṣù mẹ́rin ìgbàlẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́run padà gbà fún wa ẹnikẹ́ni tó bá tọ́ wa níjà ní ìgbà yòówù nínú ọdún táwa náà bá gbógun tì í yéésì pa káwọ́ gbéra ẹnìkan ọmọ wa bá wa jà yọọ máa pa wa pé ẹ sáṣe sùúrù àwọn oṣù táwọn yìí tó bá ti tán ẹ gbà ẹ gbà sínú sàárè ni ó ti wá gbà ńgbà táwa bá ti dé sàárè torí ẹ Al-Imam Ibn Jarir al-Tabari àwọn sọ pé fẹ̀yìdà ń sẹ́lẹ̀ ashhurul hurum táwọn oṣù àbọ̀wọ̀ náà bá lọ tán faqtulu al-mushrikina haythu wajadtumuhum ẹ yá máa ṣekú pa àwọn ọ̀sẹ̀ bọ́n bíkíbi tẹ́ ẹ bá bá wọn àwọn ní táwọn oṣù mẹ́rin yìí bá ti lọ sẹ́yìn. ṣùgbọ́n àwọn míì nínú àwọn olùmọ́ni rárá àwọn oṣù àbọ̀wọ̀n tá à ń sọ yìí lóṣù mẹ́rin tọ́lọ̀ ti dá oṣù mẹ́rin tọ́lọ̀ ń dá fáwọn mùṣírikí yìí igi lẹ́yìn oṣù mẹ́rin ìjọ bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà táwọn oṣù mẹ́rin tá a dá yìí bá ti tán ẹ bẹ̀rẹ̀ sí pa wọn ẹ bẹ̀rẹ̀ sí pa wọn eléyìí ló lágbára jù eléyìí ló lágbára jù nítorí pé oṣù mẹ́rin yìí ọlọ́ọ̀lẹ́ ẹ̀gbọ́dọ̀ pa wọn bẹ̀ ẹni tá a ṣàyọkúrò rẹ̀ òun lẹni tó yẹ pé abá aládìọ kọ̀ yàdìọ abá aládìọ kò fi nǹkan kan wọ́n náà àti jàǹbá wa abá ní àdìọ kò lẹ̀ dípọ̀ pẹ̀lú àwọn kèfèrí míì láti gbógun bá wa sọ àwọn eléyìn ìgbà tẹ dá fún wọn ńgbà tó bá tó pé ni àwọn náà tó bọ́ sábẹ́ pàjá wọn lógun nítorí fún mu àjà àwọn ológun ni kó ọmọ túba a sì tún sọ pé tútúba káfíìrì ni kó ṣe kíni kó di mùsùlùmí tí ò bá di mùsùlùmí kò túbà nù kò túbà nù torí ẹ̀ oṣù mẹ́rin yìí nígbà tó bá pé ìjà bẹ̀rẹ̀ nù fẹ́yìdà ń sẹ́lẹ̀ ìṣòro mu faqtulul mushrikina haythu wajadtumuhum ọlọ́ni ẹ máa pa wọn níbikíbi tẹ ẹ bá bá wọn ní ìgbà yòówù tẹ ẹ bá rí wọn pípa ni kẹ ẹ máa pa wọn lóṣù mẹ́rin wọn ibà ti tán àṣìṣàkóso mẹ́rin yìí ọ̀tọ̀ ní rọ̀bì ẹ̀tẹ́ẹ̀nì ìjọ kẹwàá rọ̀bì ẹ̀tẹ́ẹ̀nì ńlọṣù mẹ́rin náà tà torí pé ń ṣe lọ́lọ́ sáyà ìkalẹ̀ lọ́jọ́ ọdún iléyà a sì máa kó gúnjọ́ lókù tó yẹn fi parí tó yẹn bá parí oṣù yẹn náà ń pè ní kíni dọ̀lẹ́jà adẹ́pẹ́ àti lógún jọ́ǹbì muharram safar rabi'ul awwal àti lóṣù mẹ́ta àtògúnjọ́ okùnjọ́ mẹ́wàá tó sùn mẹ́rin èké amújọ́ mẹ́wàá nínú oṣù rabi'ul thani tọ́ tọ́ba ti di pé ọjọ́ kẹwàá rabi'ul thani lẹ́yìn gbàtáyà yìí sọ̀kalẹ̀ tọ́ba ti dé faqtulul mushrikina haythu wajadtumuhum ẹ bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọ̀sẹ̀ bọ́ níbikíbi àti láyèkáyè àti ní ìgbàkúgbà tẹ́ bá rí wọn. gbèsè wá sẹ́kù ni títí ìdíjọ́ gbẹ̀ndà òkè yà ní pípa ni ṣùgbọ́n o èyí kà sí pé tẹ́ bá ti rọ́ọ̀sẹ̀ bọ́ ẹ pa o tura nàbí sallallahu alaihi wasallam fi lànà lélẹ̀ o tẹ̀lé ìta àtẹ̀lé kó tó di pé jọ ọ̀sẹ̀lẹ̀ o ọlọ́ni ẹ bẹ̀rẹ̀ sí ní pa wọn tẹ́nìkan bá béèrè kékeré ẹsẹ̀ tí wọ́n sẹ̀ tẹ́ẹ̀ fi máa pa wọn aya yìí ti sọ aya yìí sọ pé faqtulul mushrikin sábàbí ni kí ni shirkuhum billah ẹbọ tí wọ́n ń ṣe sọ́lọ̀ kí ni wọ́n fi lẹ́tọ̀ sí pé ká pa wọn ó túmọ̀ sí pé tí wọ́n bá ti fẹ́ bọ́ sílẹ̀ wọn ò lẹ́tọ̀ sí ká pa wọn mọ́ ọlọ́wọ́ sọ pé haythu wajadtumuhum níbikíbi tẹ́ ẹ bá bá wọn àyè yòówù tẹ́ ẹ bá bá wọn ìgbàkúùgbà tẹ́ ẹ bá rí wọn eléyìí tó tọ́ka sí pé wọn ò níbi tí wọn lè sáwọ̀ wọn ò níbi tí wọn lè sáwọ̀ wọn ò níbi tí wọn lè ságbà ọ̀dà wọn á sá wọn maka ẹsìn máa ń pín ní maka ọlọ́run ò ṣe ká jagun lẹ́tọ̀ọ́ nínú rẹ̀ láti ìjọ tó ti dá sánmà àtìlẹ̀ èèwọ̀ ní ká jagun nínú maka anabi sallallahu alaihi wasallam sì jagun ní maka níjọ tó gba maka kú lọ́wọ́ àwọn kèfèrí wọn wá sọ fún wa pé èèwọ̀ ní jagun maka láti ìjọ tó lọ́n ti dá sánmà àtìlẹ̀ kọ́tọ́sẹ́nìkan nù yín láti jagun nínú mẹ́kà títí tí èdíjọ́ gbẹ̀ndà alùpùpù ọlọ́run ọ̀gbà fẹ́nìkan rí pé kó jagun ní mẹ́kà yàtọ̀ sí pọ́kọ́ gbà fún mi ní kékeré mi ọjà kò sì gbà fún mi kékeré mi ọjà lọ títí láéláé ọ̀wọ́ wákàtí péréte náà ọlọ́sì ni ẹ máa pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tẹ́ ẹ bá ti rí wọn wọ́n wá sá wọn mẹ́kà táwọn ajagun tó ní náà tí wọ́n á máa jagun nsọ ní mọ́tà nù àní jagun nsọ mọ́tà mọ́tà jẹ́ àyọkúrò ọjẹ́ àyọkúrò á kó wọn jáde ńbẹ̀ á lé wọn jáde kó ńbẹ̀ títí táàtù lọ ra wọn mú bòmí tẹ̀lé ìtumọ̀ sí pé wọn ò ríbi sáwọ̀ lọ́ba sáwọ́ mẹ́kà torí kọ́lá sọ pé wala tuqatiluhum 'inda al-masjid al-haram hatta yuqatilukum fihi sábà wọn nu mẹ́kà yẹn ní gbógun bá wọn àmọ́ àwọn ọlọ́kọ́ dojú ìjà kọ yín nínú mẹ́kà ọlọ́ni tí wọ́n bá wá dojú ìjà kọ yín bẹ̀ yín náà ta wọn bẹ̀. wala tuqatiluhum ẹ má jà wọn lógun indal haram nínú haram kèsì mọ́sálásí nìkan lọ́nà sọ mi ọ̀kárí gbogbo haram ẹ mọ̀ pé haram fẹ̀ ju mọ́sálásí lọ ẹ má jà wọn nínú haram hatta yuqatilukum fi títí táwọn fi kọ́kọ́ jà yín lógun nínú ẹ̀ fẹ́yìn qatalukum tí wọ́n bá já yín lógun nínú haram faqtuluhum ọlọ́ni ẹ̀ pa wọ́n. pé ọlọ́ni ẹ̀yẹ wọ́n kọ́kọ́ já wọn lógun bẹ́ẹ̀ bá já yín lógun bẹ́ẹ̀ ọlọ́ni ẹ̀ lógun ẹ̀ irú ti ní ìgbà tí àwọn kan àwọn alákatakítí táwọn kóra wọn jọ tí lọ gba wọ́n lọ gba ní kọ̀pẹ́ kó jìnnà kò tí ì ju bí ọgbọ̀n ọdún kankan lọ sísìn wọn lọ kọ́ra àbí kọ́mọ́tì tó bẹ̀ wọn lọ gba kàába irú àwọn bíi boko haram làwọn náà bí àwọn tẹfìrí yà tí wọn pa àwọn yẹn kèfèrí o torí wọn àti wọn bá ti ń kó yẹn kèfèrí ẹ tẹ bá mú tẹsùbà lọ káfìrí ni yín tẹ bá fi síbi jẹun káfìrí ni yín áà ó lè pé tẹ bá wà ń kára gan káfìrí ni nígbà táwọn nǹkan bá ti pọ̀ tó sì jẹ́ pé àwọn nǹkan káfìrí káfìrí káfìrí wọn ò yéé ṣe tó ń wí sọmọ kí wọ́n bẹ̀rẹ̀ sí wò pé àwọn èèyàn yóò fẹ́ gbọ́ lẹ́rọ̀ yọba máa wọ ẹni tó tàbá fún bí lọ́ba rí màrà sẹ́rù pé wọ́n máa fi ra yín lẹ́kẹ́ ni yóò sí náà nì yọba bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn irú rẹ̀ ti wà láyé ti pẹ́ wọ́n kẹsẹsẹ kó dáwùjọ tiwa ní kọlọmọba apalẹ wọn mọ kọba apalẹ ọ̀ràn wọn mọ kó láwùjọ wa tọ́ àwọn ọmọ yẹn wọ́n kóra wọn jọ wọ́n bá lọ gba kàába sọ̀rọ̀ pé gbogbo ẹrú ọlọ́wọ́ wọnú mọ́sálásí ọ̀nù mọ́sálásí ẹ̀ńdọ́ àti tọ́ àti sọ̀lẹ́ ẹ̀ńdọ́ àti tọ́wọ́ ẹ̀ tòtá lọ mọ àníyàn nìkan wọ́n sá wọ́n sá wọlé wọ́n sì wọlé àti wọ́n ti pọ̀ wọ́n ti pọ̀ gán wọ́n ti pọ̀ gán tó wọ́n wá gbogbo ọ̀nà wọ́n máa ti gbogbo lẹ̀kùn mọ́sálásí láti inú wọ́n máa tilẹ̀kùn mọ́ṣáláṣí láti inú wọ́n máa tilẹ̀kùn mọ́ṣáláṣí láti inú tètè wọ́n fi rí pé àwọn ti gbogbo lẹ̀kùn ọwọ́ kù wọn ó kù àwọn ẹrú ọlọ́run tí ọmọ ọwọ́ tí ọmọ ẹsẹ̀ táwọn wá sí lọ torí ẹsẹ̀ wọn kéńgbà mí ẹ̀yin ò ní mọ ti ń ṣẹlẹ̀ ẹ̀yin ọkàn máa ágìw ní aa bó la ti rí ní mọ́ṣáláṣí mẹ́kà tí ìmáàmù ṣe sọ́láàtì táwọn ọlọ́pàá òkúkú máa ti ń lọ wọn máa ti ń ṣẹlẹ̀ irọ́ lásà yóò tún máa jiyàn yóò di lọ́yọ̀ òjijì torí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni àwọn náà mùsùlùmí ni wọn wọn padà ṣe sọ̀láàtì tiwọn náà àmọ́ ibi tẹ́lá ti Allahu Akbar Allahu Akbar tẹ́yìn forí kalẹ̀ àwọn sì fẹ́ gba mọ́sálásì àbí òye ẹni tó bá gbórí sókè nù yín wọ́n fi bá orí ẹ̀. bó lẹ́ ti a sí tó àmúgbàdá ọlọ́pàá bá wà níbikíbi bá ṣe ń bá sọ láti lọ àwọn òsùn àwọn òsè sọ láti kìí nítorí pé wọ́n ṣe mùsùlùmí ose pé kò wù àwọn náà káwọn náà ṣe sọ láti ní ìsìn pẹ̀lú ìmáàmù níjàmá alákọ̀ọ́kọ́ rárá torí àwọn aláníyàbù ni torí aláníyàbù ni tí wọ́n ra lè máa mú mu tí wọ́n dùn bú rẹ̀ tí wọ́n sọ fún gbogbo yẹn yóò kú pẹ́sẹ́ rí lè máa mú lórí rẹ̀ ti wà lẹ̀ gbogbo yín táàfò yín rí náà. ṣùgbọ́n àwọn ọmọ ọ̀daràn ṣe ti gbogbo mọ́ṣáláṣí nù wọ́n á bẹ̀rẹ̀ sí ní ka àwọn conditions fún ìjọba pẹ̀ntì ó mú àwọn táwọn ò fi fi mọ́ṣáláṣí sílẹ̀ ẹ̀ mọ́ṣáláṣí tó já lápọ̀nlé jù láyé fa kẹ́ ẹ máa wo àwọn ọmọ burúkú oníkékè ọba Saudi kó step down kọkàn nínú àwọn káwọn káwọn káwọn ṣe mubaya àkókò di khalifa <laughs> wọn ọ̀dà mẹ́ngíngí àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹjọ́ àwọn mọ́sálásí làwọn olùkọ́ àwọn pa àwọn ó sì sọ náà sí mọ́sálásí yìí gan pẹ̀lú ah, ah ṣebí mùsùlùmí lẹ́yìn káábà mọ̀ ni so ìjọba wọn bẹ̀rẹ̀ sí bá negotiate

wọ́n fi ń kó àwọn jáde láì jẹ́ ìmọ̀ sí àwọn ọ̀daràn yìí wọ́n fi ń kó àwọn èèyàn jáde àmọ́ gbogbo ẹni tó bá ti kó jáde òun náà lọ sí detention ni o torí àmọ́rú ẹni tó náà jẹ́ nísìn o ẹ̀hẹ́n tí wọ́n bá kó mọ́ àwọn ọ̀daràn ọ̀daràn náà lòun náà títí tí èèyàn pé kì í sọ ọ̀daràn. tọ́ kó tó wá di pé ìjọba wa lo agbára tí wọ́n kó àwọn sọ́jà wá tí wọ́n lo bàálù ogun tí wọ́n lo gbogbo ẹ̀ lọ́lọ́nsá tòun ni kí wọ́n rí kàá bàgbà padà sáà sọ pé ńgbà tó lọ ní ẹ mọ́jà mọ́ká o ẹ̀yin ẹ̀ mọ́ gba kàábà sónù àbí òye wa àkó sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ajá ń bẹ̀. ọlọ́run sọ pé wàlá tuqatiluhum inda al-masjid al-haram hatta yuqatilukum fi ẹ gbọ́dọ̀ jà wọ́n lógun nínú mọ́sálásí àbọ̀wọ̀ yìí nínú haram títí táwọn fi jẹ́ pàwọn náà wọ́n sí kínní náà kọjá yìí lógun fa in qatilukum faqtuluhum tí wọn bá já yín lógun gbogbo wọn ni kẹ pa kì í ṣe já wọn lógun lásán ẹ pa wọn ni. kadhalika jazaa'ul kafirin ọlọ́run ní bẹ́ẹ̀ lẹ́sàn àwọn kèfèrí. tọ́ ìyẹn ni pé ìgbà tó lọ sọ pé taqtulul mushrikina haythu wajadtumuhum ẹ máa pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi nígbàkúùgbà tẹ́ bá rí wọn ẹ pa wọn. ó túmọ̀ sí pé tí wọ́n bá sá lọ Mẹ́kà àní ti pa wọn títí tó fi jẹ́ pàrọ̀ ní kọ́kọ́ gbéjà dojú ìjà kọ wa gbàtọ́ ní àsìkò yòówù tẹ́ bá rí wọn ọba àjàrò ọba àjọsàn ọba àjálẹ pípa ni ẹ máa pa wọn ọlọ́ni wọ́n kó tó hóm ẹ mú wọn lẹ́rú ẹ wọn lẹ́rú tó bá wù yín tó bá sì wù yín ẹ ra mú pa wọn ẹ ra mú kẹ pa wọn tó bá sì wù yín mímú ni kẹ mú wọn lẹ́rú tọ́ba tọ́ba wò yín ẹ bá wọn mú kẹ́ ẹ pa wọn tọ́ba sì wò yín ẹ mú wọn lẹ́rú kẹ́ ẹ fi wọn lẹ̀ láàyè eléyìí ń tọ́ka sí pé nínú òfin tọ́lọ́wọ́n bá wa tí jihad bá ṣẹlẹ̀ ìyẹn ogun tó ní í ṣe pẹ̀lẹ́sìn tí ogun yìí bá ṣẹlẹ̀ ọtọ́ lábẹ́ òfin ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa wọ́n jẹ́ pé gbogbo àwọn tá a bá rámú nínú àwọn ọ̀tá wa kó lórí àwa mùsùlùmí kó ṣe nǹkan kan fún wa nínú nǹkan márùn gbogbo ẹni tá a bá mú lójú ogun tá a mú láàyè ọ̀tọ̀ kẹ́ ṣe nǹkan kan nù márùn nínú kẹ́ pa wọn kẹ́ pa wọn kí kálukú ó sinmi rí nígbà tá nàbì sallallahu alaihi wasallam tó borí ogun Badr tí wọ́n mú àwọn èèyàn àádọ́rin lẹ́rú ogun nínú àwọn kèfèrí Mẹ́kà bá nàbì wọn gbàmọ̀ràn lẹ́nu àwọn sàhábà kí ni ká ti ṣe wọn Umar radiyallahu anhu ọlọ́ta wa ni wọn bẹ́ẹ̀ sì ṣe ń wò wọ́n yẹn ibi táwa bá ti ń ronú pé ká fi wọ́n sóúnjẹ alẹ́ táyé bá gbà wọ́n ó fi wá sóúnjẹ ọ̀sán o àwọn èèyàn yóò fi nǹkan kan fẹ́ràn wa pípa lọ́yẹ̀ ká pa wọn torí táwọn tó bá pa wọn náà náà mú àwọn oníṣòwò alẹ́ láàyè ànábì dákẹ́ wọ Abubakar kí ni màrán tiẹ̀ wọ anabi mẹjọ apá wọn o fámìlì wa ni wọn o bí ọba jọ ma àbúrò bàbá wa wọn a sì jọ ma àbúrò abẹ́gbọ̀n ìyá wa nǹkan kan náà jọ ni wa o kámá wo ti pépè fèrè ni wọn lónìí o torí wọn lè padà di mùsùlùmí lọ́la o bí ọ̀rọ̀ wọn ti ṣe ń dùn wá lónìí ó lè má dùn mọ́ wa lọ́la o ẹ̀jẹ̀ á dáhùn sí i kó wọn sanwó gbara wọn lẹ anabi sallallahu alaihi wasallam ó ní àpèjúwe wa abubakar ó dàbí àpèjúwe anabi ibrahim aleyhi salam ó ti mọ bàbá rẹ̀ lọ́mọ aná ó tún sọ pé ń foríjìn ó tún tọrọ àforíjìn fún ó tún tọrọ àforíjìn fún ọmọ aná àánú pọ̀ àánú pọ̀ lára wa abubakar tó fi mọ̀ wọn fámìlì àpèjúwe wọn ọmọ ọ̀dà bí àpèjú ànábì Nuhu ni aleyhi salam tóní rabbi la tadhar ala al-ardi min al-kafirina dayyara agbélẹ́dùkú ganu àwọn kèfèrí mọ́sẹ̀ gbogbo wọn ni wọn bá ní pa <laughs> bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ńgbọ̀n ní gbogbo wọn ní kápá àwọn ọ̀tá kí ni wọ́n jáwé ọba gba ọ̀rọ̀ Abubakar wọlé ọ̀pẹ́ kò jìnnà wọ́n máa padà dé ọba bàtà nàbì sórí kọ́ àtúnwò àtàbúbakar wọn dákẹ́ kí ló dé. bó bá yẹ pé ẹni tí ń pa yín lẹ́kún ọ̀rọ̀ ẹkún bá ní èmi náà sunkún pẹ̀lú yín bí ọba sì dọ́rọ̀ ẹkún tọ̀ ká mọ̀ ni ìmọ̀ràn tó ìmọ̀ràn tiẹ̀ lọ́lọ́wọ́n bá ní káfí ṣiṣẹ́ àwa sì ti gba àtúngbò lọ́wọ́ àwọn èèyàn yìí ọlọ́run kan kọjá pé àwọn ẹrúgun láì jẹ́ kọ́lọ́ bá ti gbọ́ láyè wọ́n wá fẹ́ máa fà wọn ọ̀tá lè láyè àwọn tó ń kọ́ padà nù kálukú sí mi. kúmọ̀ ni mi bá dámọ̀ràn kúkú gbà. tọ́ torí ẹ̀ ọ lè pa ẹni mú lójú ogun torí tó ń bá yín sí i òun náà ní sí amnesty amnesty. ńgbà táwọn ti ti bọ́ wọ́n á ẹlẹ́ẹ̀kejì alimẹ́nu kẹfì wọn sílẹ̀ lọ́fẹ̀ẹ́ pé ẹ máa padà lé yín ọ̀tọ̀ nínú òfin ọlọ torí lẹ́yìn ọ̀rẹ́ yìí Ọlọ́run ṣe gbogbo àwọn eléyìí náà ló fi tó bá wùyàn lè tú wọn lẹ̀ sẹwọn kó tuntun tẹ tú wọn lẹ̀ yẹn èyí tó bá jẹ́ ọmọlúwàbí nínú wọn yóò ronú sí òun náà padà di mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹta alifida òun náà ní kẹ́ sọ pé wọ́n rárá wọn padà in order to gain their freedom wọ́n rárá wọn padà all depend lórí iye tẹ́ bá set ikú wọn gbọ́dọ̀ san tó bá ní ten ten million naira ni wọ́n san tí wọ́n fi rárá wọn padà bọ́ọ̀ bá ti lówó ojókòó bẹ́ẹ̀ tàbí kò sí iye tó ní kéèyàn ọrùn mi nira tọ́pọ̀ inú kí kọ́ sọ̀yà sínú kéèjì àti kéèyàn ọmọ rìn bó ṣe fẹ́ inú kéèjì wọn sì máa fún ọ ní ọ̀ọ̀lẹ̀ tó ṣe pé gold ni wọ́n fi ń ṣe àmọ́nù kéèjì lọ́wọ́ àti tó ọba jáde wọ́n pé ó ní rékùrú jẹ tán àbílẹ̀ kan láàrin ọjọ́ mẹ́ta òun ló kú ọ <laughs> ẹ̀yọ́ kò mìnira nì torí ẹ̀ kò síye tí wọ́n pé kéèyàn ra òmìnira rẹ̀ tán wọ́n ìdí ìlú tóbi ni wọ́n á sọ pé ń ṣe má ó sumi òun fẹ́ bọ́ ọkọ dànù bí aṣọ tó ti gbó islam gbà fún kólọ kèsì pé ọlọ jáwé o ìwé tẹ ẹ máa lọ já ní ẹ kóòtù òkè lẹ́rìn kóòtù kọ́kọ́kọ́kọ́ yọkọ̀ mú ìwà yọba sọ lọ kọ́ wájú òwe ẹnu mo ti jáwé fún ọ àà ṣé kọ́ wá tíráàvù lọ́jọ́ sí ni torí wọ́n máa jáwé sábó náà so òun wà ló ti jáwé fún ọ pé òun ọ̀fin ọmọ nù ọjáwé rọ ni ẹ kúta bára búrẹ́dì nìsín búrẹ́dì máa nílé bẹ́ẹ̀ ìwé tí wọ́n máa jáwọn bíi lébẹ́lì búrẹ́dì tẹ́yìn bá ra búrẹ́dì ní sí lébẹ́lì lẹ́ẹ̀ máa mójútó ní àbí búrẹ́dì búrẹ́dì fẹ́ jábọ́ lébẹ́lì fẹ́ jábọ́ èwo lẹ́dù <laughs> búrẹ́dì láà máa dùn wọ́n mú jábọ́ ní tiẹ̀ ilé kò sí dáàbì sí tiẹ̀ tẹ́lẹ̀ náà so bẹ́ẹ̀ ni ìwé táwọn obìnrin máa jáwọn kò ní ìtumọ̀ kankan ọkàn já sápò ara rẹ ni torí ọ̀dọ́ wa pé ìwé tí wọ́n já ni ọ́ ọkọ ọkọ rẹ ìyàwó ìyàwó ọkọ rẹ alákọ̀ọ́kọ́ náà ló sì jẹ́ dọ̀la bọ́ ọba bí ma sọ̀hún ọkọ ta alákọ̀ọ́kọ́ ló ń bí fún lófin ọlọ́run ṣe sọnù alwaladu lil firash ọkọ lọ́lọ́mọ àlè òní nǹkan kan ju àbùkù lọ ọ̀dọ̀ àlè lọ sá lọ. ọ̀dà nígbà tí obìnrin wa lò bẹ́ẹ̀ rárá rẹ̀ padà kẹ́lẹ́ mọ̀ kó mìnira kọ̀ kéé wọn ọkọ sì ni èmi sì ń fẹ́ ọ̀hánú ti sú òun wọn tara rẹ sẹ́lọ̀ wàhálà rẹ ti pọ̀ jù bàbá ọ̀rọ̀ ara rẹ padà òfin sọ yìí pé ìǹtọ́pọ̀ bá fún yàwó ní sọ̀dáàkì kí yàwó ọ̀dà padà ọkọ yìí ọ̀sẹ̀ gbẹ̀rún mẹ́wàá wọ́n ti ní kókó su ogójì wà jọ náà ti ní márùn márùn so gbogbo inú mi ni ọ̀dà padà bàtà márùn báàgì márùn aago márùn gbogbo ẹ̀ pátá ni ọ̀dà padà sẹ́yìn mọ̀ pé ọkùnrin náà sàdédé fún nítorí kó fẹ́ fẹ́ ni àbí ẹ̀kọ́ ni aha ọwọ́ ronú gbogbo tí ọ̀dà padà ìrònú bá sọ́wọ́n kọ̀ wọ́n lẹ́gbẹ̀ẹ́ òmìnira tẹ́bí ọ̀lọ́fẹ́ lọ tọ́ba tún dàrú pé ká ìkànnì ọ gbogbo nǹkan inú wa dá padà yóò yà àjókòó rẹ̀ jẹ́jẹ́ ṣẹ̀rí ara tún ló ń gbà ètò bá pé ten thousand péré ni wọ́n fún un ṣẹ̀rí àgbà kó lè sọ pé màá tú ọ lẹ̀ ó sì lọ bó ṣe fẹ́ lọ ṣùgbọ́n tó bá ti sọ hundred thousand ṣé wọn kí times ten yẹn ṣẹ̀rí àgbà bẹ̀ torí pé ìwọ ọ̀fẹ́ sọ ìyàwó rẹ nù ìyàwó rẹ sì fẹ́ sọkọ rẹ nù kò sí wàhálà ìyàwó wa rárá rẹ padà torí rẹ kò sí iye téèyàn fi ròmìnira tó ṣe kí ni ọmọ ṣẹ̀rí wọn sọ pé kí rárá wọn padà eléyẹn jẹ́ ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin. al-istirqaq òun náà ní ká sọ wọn dẹrú àwọn ẹni tá a mú láàyè ká sọ wọn dẹrú ẹrú ọjọ́ yẹn ó sì jọ ẹranko ọjọ́ yẹn ó sì jọ ẹranko àá kó o lè <laughs> èèyàn mẹ́ni ẹ̀sìn lọ́jọ́ yẹn ni ọjọ́ yẹn ni torí pé nígbà tó ti dẹrú sallallahu alayhi wa sallam ọlẹ́tọ̀ sí kọ́wà àlùjáná ọ̀nà tó fi jọ ìyànnú torí òun náà wọ́n pa aláṣẹ kó sí náà ọ̀nà tó bá jẹ ẹranko oní pé wọ́n máa rà wọ́n máa tà wọ́n máa rẹ̀ ẹrú wọ́n máa tẹrú wọ́n kọ ẹrú wájà eré bí gbàgbá kó máa lù lọ́jà tí wọn náà lọ wò pé sẹ́lẹ̀ yìí ó tiẹ̀ yẹ ẹsẹ́ tí mo fẹ́ fi ṣe tí wọ́n máa wò tó fọ́ ti láyà tó bá ṣubú kẹ̀ eléyìí body without engine ni so ó tún wò wò ó wò ó lè wo etí rẹ̀ kó ké sí létí kó pé etí rẹ̀ ń ṣiṣẹ́ ọ̀rọ̀ ẹdínwó lójú kó kó ju rẹ̀ ṣiṣẹ́ <laughs> so gbogbo nǹkan lọ́dọ̀ o torí pé ọjà kọ́kọ́ rà ní tọ́lásì tó bìnrin tó ní àjẹrú àwọn tó kó tọ́jú obìnrin àwọn tó mú lójú ogun tó òun tiẹ̀ automatic ẹrú ni òun ní pa òun ní kókó rárá rẹ̀ padà òun sì ní túlẹ̀ ó ti dẹrú automatic àti obìnrin àtàwọn ọmọ àwọn kẹfẹ́ nìyẹn wọ́n wá pín àwọn fáwọn mùsùlùmí ẹni tí wọ́n pín fún tóun rí pé òun nídìí rẹ̀ ó lè lọ ta lọ́jà tó bá ta lọ́jà ìwọ rà tó bá rà ó ti lẹ́tọ̀ọ́ sí kọ́ máa bá lò torí pé ẹrú tí wọ́n mú lójú ogun ni kì í ṣe ẹrú kì í ṣe ẹrú pa alágbàdo yín lọ ìran tiwọ́ ìṣẹ́gbẹ́ ìran yín irú ìtàn èèyàn ń bá kálá áfíríkà o ẹrú tí wọ́n mú lójú ogun eléyẹn ọtọ́kọ ọmọ bá sùn ó sì ṣe zìnnà lábẹ́ òfin ọlọ́run tọ yàrá pé kìí ṣe gbogbo obìnrin yóò wù gbogbo ọkùn ẹ̀hẹ́n wọ́n wàá wò dáadáa pé sílé yìí sóti só wù mí àbí ó wù mí ti gbẹ jù báyà máa wò tó rọ́jà ọjà tó ti jù kò wù mí eléyìí ti ga jù kò wù mí eléyìí ọ̀gá ẹni tó fi àgbọ̀n fi àgbọ̀n mọ̀ ń wá àbí òye wò torí jà ẹnìkan wá United Nations ti ṣèpàdé pọ́pọ́ ọmọ mu yẹn lẹ́rú kí lábẹ́ fi United Nations ló lágbára láti kòfin ọlọ́run tí a gbé United Nations sọ pé tí wọ́n bá dára fún ọmọ pamọ́ Amnesty International wọ́n ti ń bẹ̀bẹ̀ fún tipẹ́ human rights activists àwọn náà ti ń pariwo tipẹ́ human rights watch àwọn ẹgbẹ́ kanu àwọn náà ti ń pariwo fún tipẹ́ United Nations wọ́n á ṣèpàdé pé àwọn faramọ́ pé kí pààyàn mọ́ adúrú orílẹ̀-èdè tó yarí mọ́ wọn lọ amẹ́ríkà ọgbà wọ́n ń pààyàn dọ́là lamẹ́ríkà rọ́ṣíà ọgbà wọ́n ń pààyàn ní rọ́ṣíà ọgbà wọ́n ń pààyàn ní ìránì ọgbà wọ́n ń pààyàn iran china wọ́n ọgbà wọ́n ń pààyàn ní china wọn ò gbà ń pààyàn ní sọ bẹ́ẹ̀ bá dára èèyàn pààyàn ní ìṣẹ́wá ẹ tún fi kọ́ máa jẹ búrẹ́dì ọ̀daràn apààyàn tó bá tó ti jọ ọdún wọn tún ní kó padìẹ fún wọn ọ̀daràn níbà ẹ̀yin tẹ́ ẹni kó wọ́n pa ẹni tó pààyàn tó bá gbé bàbá yín wọ́n pa ńkọ́ ẹni kó fi sẹ́gbọ̀n ẹ̀wọ̀n gbére ẹgbẹ́rọ̀ ńbẹ gbogbo dọ́tọ̀ bá rí sínú rí ó dùn inú rí ò ní dùn kò tí ì ṣẹlẹ̀ sí wọn ni ìdínú wọ́n sì sọ pé kápẹ́ ẹni tó bá pààyàn nínú èjé nítorí dájú ni pé wọ́n sì máa pa àwọn èèyàn so pápá gbé yọ lọ ẹ̀wọ̀n gbére nígbà bá sì yẹ sì gba ipò olórí orílẹ̀-èdè á ní gbogbo àwọn ẹlẹ́wọ̀n òun fúri wọn òun foríjì wọn lọ́gbà tó náà ń bàbá rẹ̀ tó wá kọjá ó ní wọ́n ẹ̀ torí ẹ̀ ṣẹ̀rí àṣọ ìpè ńgbà tí àwọn èèyàn tí ọ̀pá ẹ̀ fún ọ̀pá United Nations ní ìwọ̀n fara kí la fi United níbo ni United Nations gan wà nù dictionary ṣe báwọn ẹni tó borí àwọn kan ní ogun àwọn ló lu eléyìí as a chance tí wọ́n fi dá United Nations sílẹ̀ tí wọ́n máa lò láti fi yàn wá jẹ ṣe báwọn náà ni wọ́n ní veto power America, Russia, China àti England àti France ńgbà tó pé àwọn Germany ni wọ́n borí wọ́n borí àwọn lójú ogun wọ́n láwọn ò lè wọnú àwọn tó ní veto power yẹn kí wọ́n ní England fi tó Germany kí ni France fi tó Germany nínú owó àti àrísìkì sẹ́yìn mọ̀ pé the largest economic in Europe tani Germany wọ́n sì ṣe nuclear weapon wọ́n ṣe nuclear weapon ebi Germany wọ́n ti jí àṣírí rẹ̀ so àwọn gbàgbọ́ pé àwọn náà borí lójú ogun àwọn ọ̀lẹ́tọ̀ àwọn Japan náà ń gbàgbọ́ pé àwọn náà borí lójú ogun àwọn ọ̀lẹ́tọ̀ sí kí wọ́n ní veto power nbọ wa ni united nations náà wà nù dictionary la mahalla lahu min al-i'rab so ní àwọn ọmọ sọ pé òfin tọ́lọ̀ sí ẹ táǹpà táǹpà báwo tọ́wọ́ pé bàbá tiẹ̀ wọ́n pa kò ní wọ́n forí jìn kọ́ máa lọ jẹ wà àti búrẹ́dì àmọ́ làwọn bá sọ pé wa katabna alayhim fiha anna an-nafsa bin-nafs òfin ọlọ́run ni pé ẹ̀mí tó bá pa ẹ̀mí kan nípa àbòsí kan pa sọ ma pé ẹ̀mí mélòó lọ́lọ́run ẹ̀mí méjì àwọn ni ẹjọ́ jẹ́ mi kàn ẹ dákun ẹjọ́ jẹ́ mi kàn ẹ mẹ́jọ pé méjì ẹjọ́ mọ lórí ẹni tí wọ́n ti kọ́kọ́ pa ọ́n èrò tí wọ́n ti ń wò pa àwọn gbọ́nù àwọn àgọ̀ tẹ́ pé eku ti fẹ́ sínú ọpọlọ wọn. ok torí tẹ́lẹ̀ kí wọ́n bá pààyàn tí wọ́n bá pa sẹ́wọ́n kó ti sílẹ̀ kẹ́kọ̀ọ́ nínú ọ̀pá yẹn àmọ́ ẹni tó pààyàn lórí tó bá ti pa òun wàlẹ́ ẹni kò tún ní oníláyà pé wọ́n pààyàn ẹ sì máa wò fún ọ náà kí ẹ sì pọ́ pàǹkọ̀rọ̀ ezerú ìdáhùn máa ń ṣe tí wọ́n ní kó jókòó lórí àga wọ́n máa gun lábẹ́rẹ́ eléyìí ò tó gun lábẹ́rẹ́ báwo. ẹ mú wá sí iwájú àwọn èèyàn lọ́jọ́ júmọ́ wọ́n bá ti parí sọ láti ojúmọ́ ẹ má ti lọ ilé o ẹnìkan wà lábẹ́ fi jó ọ̀pọ̀ àyàn ni ọlọ́dún wá sí àti rà mú lẹ́yìn gbogbo ìwádìí ọ̀hún sí wa pọ̀ pa lóòótọ́ ó sì mọ̀ ọmọ pa ni ó sì pa nítorí ọ̀tẹ̀ ni àtúgbọ̀dọ̀ rí condition kí ẹ sì gbogbo ẹni tó bá pààyàn wọn pa ọmọ ọmọ pa yàtọ̀ sẹ́ni tó ṣèèṣì pa ọ̀tẹ̀ ló mu pa yàtọ̀ só ṣèṣì pa yàtọ̀ sí pé kì í sọ̀tà rẹ̀ ó ṣèṣì ni gbogbo yẹn mọ̀ ti lọ́ọ́lé ọ̀rọ̀ mùsùlùmí ní ta mọ́ṣáláṣí ẹni tẹ́ ti rí títí ń sọ̀rọ̀ ní ìsìn kò sí pé kí lọ́rọ̀ kẹ́ ìtọ́ fẹ́ sọ kí ni a fẹ́ gbọ́ lẹ́nu rẹ̀ kékin òun dàbí lè máa mú kò sí ní ta fẹ́ gbọ́ lẹ́nu rẹ̀ tó bá ti mú síta ń bẹ́ yẹn ah bàbá wù ọkọ̀ sọ àṣọ kò sọ sóyè bàbá àwọn sọ àṣàdọ aláìláì lọlọ àṣàdọ anamọ ọmọdé sọ ọlọmọ bí ó sì sọ kankan ọlọmọ wọn kà mú ìdání wọn sì rí ọrùn rẹ kó ní gé lẹ́ẹ̀mejì tó sì pa ọ bàbá tán tẹ bá rí jẹjẹ tu jáde gbogbo ah ọmọ ti lọ nù bẹ́ẹ̀ ni ẹsẹ ń tọba pààyàn nù tẹbi ọmọ ẹ lórí kó ń pa ọ ọjẹ sọra ẹ torí ń pa ọ lọba kúnjọ kejì ẹ̀yin fámìlì rẹ̀ ọkàn ra lọ mú ni ó ti lóun ọ̀pá tẹ́lẹ̀ náà o àwùjọ ọ̀rọ̀ ọba dídá àbàjẹ́ àwùjọ yorùbá ìtọ́kọ̀rọ̀ ní ti tọrọ nípa àwọn apààyàn ọba akébi tí wọ́n ti máa pẹ́ nítorí apààyàn ni à wàlẹ́ ẹni gbólóhùn ní jáde lẹ́nu ẹnìkan tọ́lọ́wọ́ ìtọ́ sọ ó ti dẹni tí wọ́n fẹ́ sùn kàn àyàfi kí nǹkan ọmọ sùn tán tọ́ba ti ṣe pé wọ́n ní tálẹ́ rò sí lágbájá nítorí níjẹta ọ sọ pé wọ́n pa wọ́n bá wa palẹ̀ rẹ̀ ah, ìdálẹ́ rí tí mo mú lọ́dọ̀ àbí kiri àmọ́ ah, sáàmọ́ sàdábàrù tó sí ó túmọ̀ sí pé tọ́wọ́ bá ti sọ̀sọ́kúsọ ọ̀n bá lọ nù àbí ọ̀kú ọ̀rùn ní tutọ́ ọ̀kú ìwọ ò ní kú ọ̀wọ́ ètò ti sọ ohun ti dára àfi kí nǹkan ọmọ sí ohun ti so nítorí ẹ̀ sábà ti lè pa ẹni tó pààyàn báyìí tí gbogbo aná ẹ̀ sì rí a ọlọ́run mẹ́jẹ ń rí oníkàlùkù yọ ṣọ́ra tọ ẹlẹ́ẹ̀karùn oní ọrụ jizya àwọn ẹni tá a mú láàyè á ní wọn máa san jizya owó tí káfíìrì máa san káfíì fílẹ̀ lábẹ́ ìjọba ẹ̀sìn Islam kọ́ máa gbáyé gbádùn àmọ́ wọn máa san owó yẹn lọ́dọọdún nínú ìjà fílẹ̀ tó àwọn nǹkan márùn-ún yìí ọtọ sí olórí mùsùlùmí nígbà tá a bá ẹ̀rí pé nínú àwọn òfin ọlọ́run ọlọ́run sọ fún ata bá dáràn kan yóò ní fatahriru raqaba kẹ eru lọ́rùn ẹ̀rú fatahriru raqabatin mu'mina kẹ lọ́rùn ẹ̀rú gbogbo eléyìí báyìí ara òfin ọlọ́run bá wa ẹnìkan wá sẹ̀bà bí kéèyàn sọ fún ìyàwó rẹ̀ wípé ìwọ ìyàwó òun o tó ń bá tún súnmọ́ nísìnyí àfi bí ẹni kò ń súnmọ́ gẹ́gẹ́ bí àwọn ọkùnrin ṣe máa fẹnu wa rọ́ọ̀fù sẹ́wọ̀n kó ti dáràn ilé ìlà ń pè ní kíni of the heart ó fẹ̀yìn ìyàwó rẹ̀ ó fi wé ti ìyá rẹ̀ ọlọ́ọ̀ni wọ́n tún gbọ́dọ̀ súnmọ́ra wọn mọ́ títí tí èsè sọ́wọ́n oṣù méjì tẹ̀léra wọn ní tẹ̀lé ń tẹ̀lé tọ́gbà kò lè gbà gbà náà ló tó kan kó fún aláìní ọgọ́ta ló ń jẹ ọ̀dà ọwọ́ ló ń wá ẹni tó wọ́n bọ́kùn lọ́rùn rẹ̀ sáà lè rí sáà lè rẹ́rú Niger Niger Republic wọn láwọn ẹrú wa Mauritania tóòtọ́ ni àwọn eléyìí àwọn tí wọn mú sí ni o wọn ṣe ẹrú tí Islam sọ ẹrú tí Islam sọ ni káfìrì tó ṣe é pé àmú lójú ogun tá ń jà pẹ̀lú àwọn káfìrì eléyìí ni wọn máa ń sọ dẹrú kìí ṣe irú ogun tí máa ń ṣẹlẹ̀ Nàìjíríà látàrí ẹ̀yà mẹ́yà o fìtínà o irú ìdájà ń jọ́sìn táwa rẹ nìkan mú tá a là mọ ẹrú ẹrú báwo àbírò ìtajà nkánù tẹ́lẹ̀ ara àwọn kan mú tẹ́lẹ̀ kọ ẹrú ẹrú wo ẹrú bó èsè ru eléyìí o tọ ó túmọ̀ sí pé wọ́n á ní kó mú wa àwọn lọ́bọ̀ rẹ̀ rú wa àwọn bọ́kùn lọ́rùn rẹ̀ Mauritania ó kó fún fọ́ nàìmù wọ́n lù ọ́n bàgẹ́nu ọ̀dà eléyìí túmọ̀ sí pé ní òní tó jẹ́ pé ọ̀sọ̀wọ̀n kárẹ́rù àfi kéèyàn bọ́ sórí ẹlẹ́ẹ̀kejì ètò túmọ̀ sí pé yọ gba sọ́ọ̀mù oṣù méjì ní tẹ̀léńtẹ̀lé. báwo wá làwọn etí máa bẹ láàfin àwọn ọba gbogbo sọ́ọ̀ gba àwọn ẹrú ọba nì. ọwọ́ alẹ́ haúsá ọwọ́ alẹ́ yorùbá ọwọ́ alẹ́ kòtòkòlì tí wọ́n gba àwọn ẹrú ọba bó wọ́n ti jẹ́ ẹrú náà eléyìí ẹrú àṣà ni kì í ṣe ẹrú ti Islam. wọn yìí sẹ́rú rárá rárá wọ́n mú wọn sìn ni wọn sẹ́rú wọ́n mú wọn sìn ni. ní ìgbà táwọn ọba wọn yẹn tí wọ́n ń jayé fàmílì tèkì tutọ́ ni wọ́n ti ráwọn èèyàn yẹn kó ẹlòmíì ọmọ ẹni tí wọ́n ni ẹlòmíì ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹni tí wọ́n kọ́kọ́ ni so wọ́n àwọn níbi ò lọ́wọ́ adẹ́rù gánà rí sẹ́yìn jagun jihad rí sẹ́yìn káwọn jagun jihad rí wọ́n ní matastabadtumul umama faqad waladathum ummahatuhum ahrara bẹ́ẹ̀ ni níbi ò lọ́sọ àwọn èèyàn dẹ́rù tó sì jẹ́ kó mìnira làwọn èèyàn wọn bí wọn sáyé eléyìí jọba báwo wá ni tóbi ni máa sọ fọ́kọ rẹ pé tó ń bá tún gbà kó súnmọ́ àbí bí gbà bàbá òun súnmọ́ tàkóbi náà lè fẹnu wa rọ́ọ̀fù bá sáàsọ kó náà ṣe zihar ní àbíbáwò ọsọ sápò ara rẹ ni ìyàwó rẹ ni ó ọlọmọ oh, rubbish so oní ọmọ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ àmọ́ ò ní ṣe kàfàrà yẹn kò ní ṣe kàfàrà torí ẹ kéèyàn máa sọrọ sọ kọbẹrù kọlá ti ni eh. wọn inú ká mú wọn ká pa wọn inú ká mú wọn ká sọ wọn dẹrú àti ti sàlàyé wàhásòrò hàn ọlọ́ni ẹ̀fúnlẹ̀ mọ́ wọn ẹ̀fúnlẹ̀ mọ́ wọn ọmọdé wọn rí ọ̀nà lọ sẹ́fọ̀ pé àsìkò tá a fún wọn tẹ́lẹ̀ ti pé ha ẹ̀fúnlẹ̀ mọ́ wọn nítorí pé àwọn ọ̀lẹ́tọ̀ sí fún wọn gbókè pẹ̀mọ́ ẹmẹdẹ kún orí bi gbà ẹmẹdẹ wọn orí bi gbé ẹmẹdẹ wọn orí lékọ ẹmẹdẹ wọn ọ̀rọ̀ lágbà wọn ọ̀lẹ́tọ̀ sí fún wọn lókè pẹ̀mọ́ nítorí pé ilẹ̀ Ọlọ́run bá ṣe ní ààyè táwọn ẹrú wọn ti máa sin ọ ẹni tí wọ́n ti kú tó máa ń bẹ láyé yóò máa ṣe kèfèrí sọ́nà ni tí máa ń bẹ láyé yóò máa dáràn ni kò yẹ kẹ́ ẹ jẹ́ kí rúurú orílẹ̀ ayé gbé ma o nítorí pé àwọn ọ̀lẹ́tọ̀sí kan máa gbélé ayé kódà òdi wọn àtẹlẹwọ́ kan nínú lẹ̀ wọn ọ̀lẹ́tọ̀sí torí pé ọlọ́wọ́ bá lónìí lẹ̀ àtọ́ náà sí làwọn eléyìí àwọn ẹni tí wọ́n kọ́tọ́ náà làwọn eléyìí wọ́n kọ́tọ́ àwọn ẹ̀rẹ́sìn ọlọ́run àwọn olùbá ìsìn kọjá pé àwọn nìkan làwọn ṣẹ́kù lókè pẹ̀ kọjá pé ìṣe kèfèrí ó fi wá gbogbo lókè pẹ̀ ni ọlọ́run bá ṣe kọ̀ ọkọ̀ láti gba àwọn kèfèrí láàyè nítorí pé àdé wọn lọ òun náà ní pé òun gba ìsìn òun láàyè ìmọ̀lẹ̀ òun yọ kárí ayé wàlẹ̀ òun kẹ́rì al-kafirun kódà kó ṣe pé àwọn kèfèrí ọ̀fẹ́ bẹ́ẹ̀ torí rẹ̀ wahsuruhum ọlọ́run ní ẹ̀fúnlẹ̀ mọ́ wọn tẹ́ ẹ bá ti rí wọn tà rí wọn ẹ̀fúnlẹ̀ mọ́ wọn ẹ bá jẹ́ wọn rọ́nà gbégbà ẹ̀mẹ́jọ wọn rán náà gbégbà wọn kọ́ ọdún ọlẹ́hùn kẹlẹ́ mọ́rúsán gbogbo bí tẹ́ mọ̀kú ọ̀lẹ́ gbàkọ́jà ní kẹ́tì lọ́mọ dẹ́dẹ́ wọn. ẹ kẹfẹ rírí tó fún òkú tó náà bá ti rí pé ẹ mọ̀mọ́ á dára wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. kí wọ́n ní wọ́n lè ṣe àfikún ṣe ni kò gba Islam kò gba Islam ìbẹ́ yìí náà ti mọ̀ ebi táwọn náà ń ṣe sí yín nìyẹn ọmọ ń lọ sí sukuu ní ọmọ wa fẹ́lì for the first time kò fẹ́ẹ̀lì rí tẹ́lẹ̀ gbogbo bó ṣe ṣe kárí ova nri ṣètì ọ̀túndánwó ṣe ọ̀sá kárí rẹ̀ títí títí ọ̀kárí rẹ̀ jáde ọ̀kárí rẹ̀ dọ́dún parí wọn ò ọlọ tọ́ba wa ya ọ̀kan nu àwọn olùkọ́ yẹn wà láyà yọ wá pé kí wọ́n ọmọ yẹn wá so fẹ́ parí skul yìí pé bẹ́ẹ̀ ni sá àwọn tó máa ṣe ní ìsinmi pé wàá gbà fún Jésù tó bá dẹ̀ ti gbà fún Jésù ti pass ah èyí tún ti jẹ́ tí ń ṣẹlẹ̀ láwọn higher institution wa tí èsì wọn ní wọn pé wọn wá sọ gbogbo iléèwé ìjọba di ibi tí wọn ti ń ta jésù ká sẹ́wọ̀n káwọn náà kí làwọn ọba ṣe fún ọ tí wọn máa gbé òfin tọ́lọ̀ ń ṣe yí lágbára kí ló rò pé kékeré ó sì tó bá kún lọ́rọ̀ ọmú yóò mọ̀ fún ọrọ̀ lórí mi yóò mọ̀ sí ọ ní àǹkẹ́ à kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ kékeré òfin mú rẹ̀ dán torí àwọn ọlọ́ọ̀ni wọ́n kọ́ ọdún lọ́hùn kó lọ́mọ sọ gbogbo bí tẹ́ mọ̀ kí wọ́n lè gbà kọjá èmi kẹ́ẹ̀tì lọ́mọ dẹ́dẹ́ wọn. ẹlẹ́mẹ̀sọ̀dé wọn bíkíbi ẹ tún ti yọ ọdún yìí ẹ̀rá wọn mú ẹ̀rá wọn kú. torí ẹ ọlọ́wọ́ bá ní ẹ̀fúnlẹ̀ máa wọn ẹ tì wọ́n mọ́lé ẹ máa sọ wọn gbogbo ọ̀nà tí wọ́n bá gbẹ ẹ̀rá wọn kú tí wọ́n fi rí gbé torí ẹ nínú kí wọ́n gba islam àbí kó sì jẹ́ pé pípalẹ̀ pa wọn sẹ́wọ̀n kọ́ lọ́wọ́ bá ti gbà wọ́n láàyè oṣù mẹ́rin kí wọ́n sáku oṣù mẹ́rin kí wọ́n gba àbòmí lọ àwọn ni wọ́n dúró tí gbogbo eléyìí ṣe tọ́ sí wọn o àwọn làwọn ọ̀fẹ́ islam o tó fi dípà ṣe gbogbo eléyìí sí wọn o. فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة ọlọ́run ìjọba ṣé túbà káfìrí náà lọ ń gbọ́ yẹn o tó lóò ní ń tiẹ̀ o títúbà rẹ oníkọ̀ gba Islam káfìrí fẹ́ túbà ó ní mi ń jẹlẹ́dẹ̀ mi ń mutí ma ó ní mi ń ta tẹ́tẹ́ ma ó ní mi ń jàmbá ma ó ní mo ti túbà mi ń ṣe ma tó o ti túbà rárá rárá tó túbà ni kò ṣe kí ni kò gba Islam tó bá ti gba Islam ó ti túbà torí pé ńgbà tó bá ti gba islam mùsùlùmí ẹ̀ mutí ma mùsùlùmí ẹ̀ ta tẹ́tẹ́ mùsùlùmí ẹ̀ ṣe zina ẹlẹ́dẹ̀ báwo kí ló ti fẹ́ ṣe mùsùlùmí máa jìnnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn islam lọ́ọ́ gbà tí wọ́n káfìrí bá fẹ́ túbá gba islam ó sì ń gbọ́ òun fi tipa làbá rẹ̀ oníkòsí tó fi ṣe islam kọ́ islam ni ọ̀rọ̀ tó sọ ó tuntun sọ́jọ́ gbèǹde hmm, ó tuntun sọ́jọ́ gbèǹde pé mo sì gbọ́ ọ́ ọgbà mọ́sálásí Madina ńjọ́ o ní kọ ni ń <laughs> ah, tọ́ ẹ̀rí pàdé àwọn bàbá bàbá wà láwọn lágbára ó ní agbára nítorí pé ó ti máa bá ọ̀sùn dúdú ó ti máa bá ọ̀sùn dúdú ọ̀rọ̀ ìyẹn fi tipa làbá rẹ̀ ìyẹn fi tipa kò rí jàre kò rí ọwọ ahàn pé gbogbo tí yẹn fi ti pàlàbà lọ́nà sẹ́wọ̀n pé èèyàn wà bí tí wọ́n sá kò ní rí wàláhi tàlá yọ wá pé ah alkiyama mo ti wá mọ̀ pé dodo ní nǹkan yìí èsè ni èsè ọgá náà ni ọgá náà ni nítorí pé pariwo tó láyé wíwíwí tó láyé máa ń lá ní tọ́ ọlọ́run bá ní fẹ́ intaab tí wọ́n bá túbá títúbà káfìrí òun náà ni kó fi ìṣẹbọ kó fi kèfèrí sílẹ̀ títúbà ọ̀ṣẹbọ kó fi ìṣẹbọ sílẹ̀ títúbà eléégún kó fi eégún sílẹ̀ títúbà olóró kó forò sílẹ̀ títúbà oníyèméjá kó fi yèméjá sílẹ̀ títúbà ọlọ́sùn òṣogbo pápá ọ̀ṣun òṣogbo tì títúbà olóòṣà àpópó ọ̀pọ̀ òṣà àpópó tì títúbà ẹlẹ́yọ̀ kọ́pẹ́yọ̀ tì títúbà alágẹ̀má kọ́pàgẹ̀má tì títúbà olókè Ìbàdàn ó ṣe káfíìrì sókè ìbàdàn kọ̀wá tó kọ̀wá gbọ́lọ́gbọ́ dókítà bá ṣe kèfèrí sí àwọn nǹkan yẹn tó ọgbọ́lọ́wọ́ wa gbọ́ lẹ́sítẹ̀ mùsùlùmán ẹ̀ ṣe mùsùlùmí torí àwọn sọ pé ìmánì pé o lè jẹ́ mùmínì yóò sá ìgbàgbọ́ sí gbogbo tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run wọ́n wá gbọ́ lọ́wọ́ ọba nìkan gbọ́ eléyìí ni wọ́n pè ní la mo wá gbọ́ lọ́wọ́ ọba nìkan gbọ́ eléyìí ni wọ́n ń pè ní la ilaha illa ìdí nu tàbí sọ pé ńgbà tó wà níbi tó ti ń ṣètùtù eégún wọ́n sì ń pè ọ́ ní Raufu Latifu Mahmudu Burama ọwọ́ wà níbi tó ti ń ṣètùtù eégún mùsùlùmí ká ọlọ́wọ́ àdìgí mọ́ngò kọ́ jábọ́ọ̀lù ọ̀rí la ilaha illallah ṣé òpònú rẹ̀ mọ̀ tuma láìla ẹ̀lọ́ torí tuma láìla ẹ̀lọ́ wa mọ̀ sa ìgbàgbọ́ sí gbogbo nǹkan ní ìjọba ń sìn lẹ́yìn ọ̀lọ́ ìdí egun ni wọ́n sì wà ọwọ́ ni láìla ẹ̀lọ́ la sọ ní tuma kò ní tuma wàláì ó yẹ kẹ́ni tó wà bí ọgbọ́ lẹ́nu kí ni tuma láìla ẹ̀lọ́ la ìwọ ìbá àmọ́ tuma rẹ̀ wọ́n á bọ́ ń di egun tẹ̀lé ìtumọ̀ sí pé tọ́ ọ bá fẹ́ túbá tọ́ ń ṣẹbọ sọ́lọ̀ ó fẹ́ sílẹ̀ ó wà mùsùlùmí ọ̀fẹ́ bọ́ sílẹ̀ ó di mùsùlùmí ìní ni wọ́n sọ pé èèyàn ṣe kíni èèyàn túbà. wà á kọ́ ọ́nù sọ̀rẹ́ tí wọ́n sì ń gbé láti dúró kò tó kọ́ sọ pé mo di mùsùlùmí kọ́ mọ́ màá sí lọ. ìdí tàbí ń pariwo ojoojúmọ́ nù wọ́n bí ọ ní mùsùlùmí wọ́n ti bí ọ dáa ìyá ti bí ọ dáa bàbá ti bí ọ dáa ó kù kí wọn náà túnra rẹ bí èsì lọ orúkọ orúkọ lásán bí ọ àlìjánà àlìjánà tàà ọlọ́run ní tí wọ́n bá túbá wọ́n gba islam wọ́n àkóhùn sọ́lá tí wọ́n sì ń gbé sọ́lá ti dúró fẹ́lá ẹ̀mẹ́lú dáhùn fi musamman iman kásìlọ ọwọ́ ọdún tí wọ́n ń pè ní imani ó lè pọ̀ gbọ́lọ́wọ́ bá gbọ́kọ́ ọmọ sílọ̀ káàpẹ́ ọ̀ní múmìnì èyí ṣe múmìnì. ìdí inú dáwọ́ lè sọ pé tẹ́fìrí tọ́lọ́ ọmọ ọmọ sọ pé illa alladhina amanu wa amilu salihat àyà bá gbọ́ tí wọ́n sì ṣiṣẹ́ rí torí tó bá gbàgbọ́ lásán tó ṣiṣẹ́ rí imani wọ̀ sí iná lẹ́bíyìn àmàlù wà á nílùú sọ̀lẹ̀hà dájúdájú àwọn tó gbọ́dọ̀ wà gbọ́ tí wọ́n sì ń ṣe rere ẹgbẹ́ tó lọ́wọ́ yìí fẹ́ ń táàbù tó bá túbá tó wọ́n ṣe kẹfẹ́rí mọ́ tó wọ́n ṣẹbẹ́ mọ́ tó wọ́n gbọ́ lọ́wọ́ wà gbọ́ táwọn náà di mùsùlùmí wà á kọ́ ọmọ sọ̀lẹ̀ tí wọ́n sì ń gbé sọ̀lá ti dúró nítorí pé tó o bá ṣe sọ̀lá lẹ́sẹ̀ mùsùlùmí yéèsì láwùjọ wa lónìí àwọn rọmọdọ́ọ̀lù jẹ́ ń di mùsùlùmí àwọn náà ti wọ́n ti wọ́n ti tí wọn bàbá lọba ti lọ báyìí wọn ló ti kó orí rẹ lọ ó ti kó orí rẹ lọ àwọn ti padà sídìí ọ̀ràn wọn ò tún lè sin náà mọ bóyá lẹsẹ wá fẹ́ jẹ́ mùsùlùmí irú islam wo nu ṣé islam lè léyìn àbírọ. wà á kó sọlẹ tí wọn sì ń gbé sọlá ti dúró níjọ́ tí káfíìrì bá ti di mùsùlùmí tó náà sì ń ṣe sọlá tí ń ṣe gbogbo nǹkan ẹkú tí islam mú wa wàhálà ò ti dọ́gba pẹ̀lú àwa tí wọn bí inú islam ọwọ àkùkọ àwa pẹ̀lú rẹ ká máa ṣe díje níṣìí kọ́mọ́ tí wàá jẹ́ kó tún lọ dáa jù wá lọ àwa tá a ti wà ń bẹ̀ tipẹ́ á máa ṣe díje pé kí dáadáa tí wọ́n tún pọ̀ sí kí dáadáa tí wọ́n tún pọ̀ sí kí dáadáa wọ́n pọ̀ ju tiẹ̀ lọ kí sèpá sọ̀rọ̀ alẹ̀ pé àwọn tó kọ́ ọba ń bẹ̀ bóyá lóṣù aliwa ọmọ adúrò ẹ̀sìn dá ti ṣe tẹ́lẹ̀ kò sí tọkọ náà èèyàn lè sin náà níjọ kan lásán lẹ́kọ́ ní lásán lọ́gbà Islam òní náà ló sì bẹ̀rẹ̀ sí ní sin náà sọ̀lá tó gbóòrò lásán ló ṣe ní kúbádé wàlẹ́ kó sí wà náà kò sí tọkọ náà ìyàwó èyí ṣe ṣe sọláàtì láti bí ogójì ọdún táyìpọ̀ tó wá padà parí rẹ̀ sídìí ọ̀ràn ọ̀parí rẹ̀ sídìí ọ̀ràn kọ́ bá ti parí rẹ̀ sídìí ọ̀ràn ní ọba di pé iná ló ń tún lọ́ntì ẹ̀ ọlọ́ni tí wọ́n bá túbá tí wọ́n sì ń gbé sọláàtì dúró tí wọ́n bá túbá tí wọ́n sì ń gbé sọláàtì dúró wàá tẹ̀wọ́ zakat tí wọ́n sì yọ zakat eléyìí túmọ̀ sí pé a ṣe sọláàtì kò tó àfi ká tún yọ zakat àwọn olówó dandan ní ká yọ zakat ẹ̀rọ ìgbà tí wọ́n ti sùn náà tí wọ́n ti sọ lawatul khams kí ni ká tún máa tún sọ̀rọ̀ zakat zakat ọ̀ pàtàkì ọ̀ pàtàkì tó o bá tiẹ̀ ya méjèèjì tó oníṣọ láti nìkan ní màṣẹ ní yọ zaka á jà ológun gẹ́gẹ́ sẹ́rí Abubakar radiyallahu anhu àwọn káfìrí ní ìgbà tá nàbì sallallahu alaihi wasallam kú wọn làwọn màṣẹ sọ láti ní àwọn yọ zakat mọ́ ni wọn làwọn òbí yín dá gbogbo ẹni tó bá ya sọ láti àti zakat máa jà wọn lógun títí tí wọ́n fi padà sínú Islam. wọ́n ká wọn pẹ́ ni tó ti fi islam sílẹ̀ nígbà tó bá ti zakatu wo ni yọmọ wọ́n rò pé sakọ́lẹ̀ làwọn sọ anabi anabi sì ti kú gbèsè sakọ́lẹ̀ ẹ̀tọ́ ìwọ ọlọ́ nínú dúkìá fáwọn lọ nípa nígbà tó báwo ló ṣe máa èèyàn jà àwọn wọ́n jẹ́rìí pé kò sọ́ba mi tọ́tọ́ láti fòdò jẹ́sìn fún àyàfi allah wọ́n sì tún bá nabi muhammed sallallahu alayhi wa sallam gbọ́ pé ìrànṣẹ́ ọlọ́run kí ló máa jà wọn lógun sí ó ní aa ẹ̀ kàlùkùránì ẹ̀rí tó gbogbo tó lọ́wọ́ àti sọ̀rọ̀ sọ̀láàtì yóò fi zakati pẹ̀lú ẹ̀. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة بكنا فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون so gbogbo bi tọ́lọ̀ máa ti sọ̀rọ̀ sọ̀lá yọ sọ̀rọ̀ zakat fazakatu shaqiqatu sọ̀lá torí rẹ̀ zakankọ́ ọmọ ẹ̀yà sọ̀lá ti ni ẹnikẹ́ni tó bá sì ya ọmọ ẹ̀yà méjì wọ́n jà wọ́n lógun ìdí ni tí gbogbo àwọn sàhábà ti ń ṣe èyí méjì torí pé a ah, òdodo ń bẹ nínú tábùbákà rí làwọn náà fi gbè lẹ́yìn rẹ̀ torí ẹ̀ àwa rírè láwùjọ tiwa lónìí o àwọn olówó lówó wọn èyí ọ̀zàká wọn lọ́lá wọn èyí ọ̀zàká bóòlù ẹtì fẹ́ sọ fọlọ́ ọ̀hún tó bá ti gbọ́ gbẹ́ndà kìyàmà ọ̀là dúkìá ti múra lẹ̀ torí ìyà tí wọ́n jẹ yín àtàrà dúkìá náà ni ó ti wáyé anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ni tó bá lówó ràkúnmí àbí màálù tọkọ̀ láti yọ zakari ọlọ́wọ́ yí àwọ̀ àwọn dúkìá yìí padà ń jọ gbẹ̀ndà kìyàm wọ́n wá dàbí ètò burú jù nínú ejò anabi wa pe ejò yìí ní shuja'an aqra ejò apárí ejò apárí àwọn olùmọ̀ bí al-Hafiz ibn Hajar wọ́n ní lásán kọ́lá anabi sọ yìí pé ọlọ́wọ́ yí àwọn dúkìá yẹn padà séjò apárí bí ìbá ṣe pé owó tí ó wà lára ejò yẹn pọ̀ débi pé kò ní jẹ́ wọn ó wù lórí rẹ̀ ejò ńlá lọ́lọ́run fi máa fìyà jẹ yẹn nínú náà jahannam torí ẹ ẹnjẹ ní màlúù ní màlúù tọgọ́rùn mẹ́rin yóò mọ ayọ zaka màlúù ogójì òun kúkú ọlọ́run sí òun ọgọ́ kò burú ẹ kú ọgbọ́n gbọ́n ẹ sì kú palẹ̀ mọ́dé yà tonti pé ọlọ́run máa di àdánwò sí láyé yìí màlúù kan lè sàdédé máa kú láì sí notice àní tiri pé ń sáré ẹ bá gbọ́ pé màlúù márùn wa gbọ̀n ká ẹ dákun fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ nípa zaka màlúù ni àtọ́dún wò lẹ́tí ní màlúù tẹ́ ẹ̀ gbódodo ọ̀rọ̀ ń parẹ́ lásìkò lọ́fẹ́ gbódodo ọ̀rọ̀ ní ìsìn torí màlúù kú ni ẹ mọ̀ pé màlúù kì í sẹ́gbẹ́ owúrẹ́ màlúù kan bá kú ọ̀ mọ́ lára bàbá màlù kọ́ ọ̀yọ́ zaka fọlọ̀ ọlọ́run ma bí ó sì máa dáàbò bo dúkìá rẹ̀ ọlọ́run ma bí ó sì máa sàánù rẹ̀ wọ́n wá fẹ́ ọgbọ́n ọmọ ń bí kò sì dí zakat ó sì tún rẹ̀ lọ́la kìyà àwọn bàbá àti fàdákà ń kò ní sóru kò ní sọ́sàn kò ní sàárọ̀ gbogbo ìgbà náà ni àdánwò ọmọ sí wọn. kí wàá ní kí ni pàǹdálẹ̀ ayé tá a ṣe wàhálà kójọ tá a wá dẹrú ẹ̀ a ṣe wàhálà kójọ a tún wá dẹrú owó àgbà sọ́dà bẹ́ẹ̀ òkùnkù dà bẹ́ẹ̀ ẹ jẹ́ àmọ́ ayọ̀ zakat nínú púpọ̀ ọlọ́ọ̀ni kẹ́ díẹ̀ kí èsì tún ṣe gbogbo ẹni tó nílẹ̀ lọ́nà tó ní kọ́ yọ olówó lódodo owó yìí sì tó ń ta lè yọ zakanu ẹ̀ ṣùgbọ́n tá a bá wo owó ní tiẹ̀ owó ń gbèsè gbèsè ti kò mí táwa yọ gbèsè nínú owó yẹn ètò kù kò tó ń téèyàn ní téèyàn fi yọ zakat ajẹpálá yìí nínú wọn náà wọn náà lẹ́tọ̀ọ́ sí kó gba zakat òní okùté tí ó fi pé téèyàn ní téèyàn fi yọ zakat zakat yẹn sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ àbí tó o bá fẹ́ ṣe sàrà àlàsì otu ẹ̀wá lówó ọwọ́ zaka èlò náà wọn ní ọyọ ìdá ogójì ó ní million èlò one million one million ṣe wá pọ̀ ó ní ah, million lẹ́yìn pé bá ọlọ́run tó wá fọ forty nǹkan àhùn burúkú ó ní kọ́ yọ one million ẹlòmíràn wà gbé òkè million lọ́yẹ̀ kí n yọ but eh, àwọn èèyàn ṣe fún lówó báwọn àwọn èèyàn ṣe fún fifty thousand yọ wá lọ ra envelope. wọ́n á lọ wá kí wọ́n bá wọn ṣẹ́wó tuntun tuntun àfà wọ́n lè fi one thousand five sínú envelope kọ̀ọ̀kan wọ́n á ní gbogbo àfà tó wà nílẹ̀ yẹ mú ti kálukú lọ fún zakanu àwọn náà kí apá àmọ́lẹ̀ à ah, lọ́jọ́ máa rí ṣe ọwọ́ àmọ́ àròkè ẹ̀ ní màá padà sí búláìlá ah, tẹ̀mí ojú báyìí lọ ọ̀yọ́ <laughs> zakat wọ́n tẹ́ra rẹ̀ jẹ́ ni fifty thousand divided by one five èèyàn mélòó ni ó rí gbà bẹ́ẹ̀ àwọn tó ta ti something. abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so àwọn gbà dípò káwọn náà sòdodo ọ̀rọ̀ kò sí zakalẹ̀ ilé àbí sara ó ní tọ́ka yìí lẹ́yìn náà zakati ní kọ́ yọ ara rẹ lọ́fẹ́ fi ràn lọ́wọ́ ọlọ́ọ̀ni kọ́ yọ ẹni tó bá ti wá láti yọ náà lẹ́sẹ̀ rí wọ́n kàn ní gbogbo ọjà àwọn èèyàn ló ṣe ṣẹlẹ̀ ń kánò lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n ní ẹ̀dá kùn sẹ́yìn lè sọ èèlò gan lówó ọjà táwọn kọ́sítọ́ọ̀mù kò yìí bàbá yẹn sọ tí ohun rẹ̀ sì ń gbọ̀n ó ní ohun ọmọ báwọn sì lè ṣírò rẹ̀ àmọ́ táwọn bá sọ pé ó tó forty billion billions àwọn ò sì sọ. bẹ́ẹ̀ náà ni ẹ̀rí táwọn yẹn kó ọjà sí warehouse ẹ̀ ní mọ́bí tí náà ti sẹ́yọ̀ wọ́n lè ní high current ni kíní kan ni low current ló bì àá low current tó ṣe bí náà àrà ara bọ́ǹbù lọ́rùn so orí ẹ̀ ló ṣe jẹ́ pé kò sí bọ́ọ̀lù wọn bọ́ ìṣe mú yàn torí kìí kánjú tí èè mú yàn èèyàn sì lè jàjà bọ́ lọ́wọ́ árìsìkì tó lọ fún wa fífọ́ ọmọ ní zakat fífọ́ ọmọ kò wá sí ẹnìkan tó gbọ́ lọ́ngbọ́ àtọ́jọ́ kan tí ó yọ zakat owó rẹ̀ tínú rẹ̀ ò ní dùn wàllá ìdùnnú kọ́ kọ́kọ́ ɔ ọ́ ọkàn rẹ̀ ó balẹ̀ inú rẹ̀ ó dùn yàtọ̀ zakat owó nǹkan ò ní dùn mà ọ̀ràn ńlá ni òun kówó jẹ fún wàhálà ọmọ lè jogún rẹ kó òun bá jogún owó kò kúkú jogún owó jogún bàbá àtọmọ wa pàdé ńjọ gbèǹde wọn wá ní kọ́ ọmọ lọ aljanna bi salam torí pé owó tó ní ọ̀nà dáadáa ló fi wà aljanna yìí bàbá ìpìlẹ̀ owó rẹ̀ èmi náà ni èmi mo lówó wọn ní nìkíni ìwọ ọ̀nà báṣubàṣu òfin ṣe tọ́lọ̀ iná gbé yẹn bá máa fún yẹn lọ́rùn bàbá yẹn kó fọmọ lọ́rùn bẹ́ẹ̀ ẹ́ ẹ sì ṣe báyìí bóòlù ayé ti ṣe ti ah, torí ọ̀dọ́ wa wá o. owó kan tí ọjà mọ kankan tí ọwọ sọwádẹ ni tí ó jìyà yọ sọwádẹ ni tí ó jìyà torí pé àwọn èèyàn máa ń gbowó gẹ́gẹ́ wọ́n máa gbé lọ wàláhi máa gbé owó lọ ẹni pété nìkan bá yóò ti da ojú rú yóò fi kára hàn ti máa ṣe ṣe pé a kékeré ni owó owó ńlọ gbà ló jẹ́ kọ́ ọmọnìyàn bàjẹ́ ní òjé ká lẹ́ni àsúnmọ́mọ́láyé rọra súnmọ́ yẹn torí kí wọ́n tuntun súnmọ́ yóò tún máa rò pé nǹkan ọwọ́ òun lọ ń wá nǹkan ọwọ́ gbà wọ́n náà sọ yìí rẹ̀ torí ẹni tí ò ní náà ní máa padà ní ẹni tó ní náà ní sì máa padà dà láyìn kò sí ètò ìṣẹ̀lẹ̀ torí ẹ̀ ṣe jẹ́ pé owó ti bá ọmọlúwàbí jẹ owó ìdí máa àmọ́ tí wọ́n tó ń ṣe tọ́lọ̀ ní kò ṣe wàlẹ́ ọ̀kàrí ọmọ àbálẹ̀ inú rí ọmọ àdùn níṣẹ́ nìkan wá ràn lọ́wọ́ lónìí lónìí èmi ò ní èmi ò ní ntaasi ní àlè fi tọrọ àmọ́ mi ò wò pé tọ́lọ̀ bá kádàrà pé kówó mi kó pé ní sọ́ọ̀bù kó pé ní sọ́ọ̀bù níparí ìgbà tí tọ́lọ̀ bá ní kọ́nà rẹ̀ ọ̀yọ́ ẹ̀rọ wọ̀ ṣé a mọ̀ pé yọ zakati ìgbà tó bá yọ zakati si yọ bẹ́ẹ̀ ẹni tó ṣe kí ni tó fún níwọ̀nba tọ́lọ̀ ní kò yọ zakati rárá tó bá ti rí tọ́ yọ ti ajá owó ní jama ọmọ gbogbo ẹ̀ owó yìí náà nítorí owó yìí náà tẹ́ ẹ rí tẹ́yàn méjì ń jà ẹ má wàá lọ jìnnà ẹ rí owó náà owó ilé ayé yìí ọlọ́run ọba fẹ́ àwọn burúkú lára wa ìwà ahun ìwà ìnífẹ́ náwó gbogbo ẹ̀ lọ́lọ́run fẹ́ yọ kó lára yọ zakat torí pé tí ọba ti kápá tọba ti ní kápá lórí owó rẹ owó owó owó nìkápá lórí rẹ̀ torí nǹkan nǹkan èèyàn ní pàdánù ọ̀kan nu méjèèjì inú kọ́ pé wọ́n lọ kápá owó rẹ àbó owó lọ kápá rẹ. ẹni tó kápá rẹ délé náà ẹni tó kápá owó rẹ̀ nílé náà torí ẹ̀ ló ti jẹ́ pé owó kápá ọ̀pọ̀lọpọ̀ lẹni tí yọ zaka fẹ́ẹ̀ sí wa wọn fẹ́ẹ̀ sí mọ́tàlémọ́ àmọ́ wọn máa po kókó sáwọn èèyàn nínú Ramadan pé Ọlọ́run kúkú kàkún zakat kò ní í kàkún kókó kọ́ ni wọ́n ní ọyọ́ ó rò pé Ọlọ́run èèyàn lè zakat wọn bó ni wọn kókó lónìí kókó àlùkàrà lónìí ṣé bó lóyún ni bàbá màálù ọlọ́run ẹjọ́ sáà ṣé a lè fún àwọn aláìní lówó dípò màálù màálù ló fún wọn bí màálù ni wọn ní ẹ torí wọn lè mọ màá tà ní lọ́kàn wọn ewu lọ <laughs> bàbá aláàánú kí lọ́kàn ọ̀rọ̀ ni tàǹtàkùtà ọ̀ bá tàǹtàkùtà kọ̀kọ́ ọ̀rọ̀ ta ni báwọn tà ọ̀dọ̀ <laughs> gbogbo ọgbọ́n tí màálù wọn tún fi padà sínú àwọn màálù rẹ̀ torí rẹ̀ ẹja máa yọ zakat ṣé mo wá lè mo wá lè gbìyànjú lówó túláàsì kí n lè bá àwọn zakat tó dáa ní tí yọ ọ̀pọ̀ sọ́tọ̀ bí kéèyàn lọ sí gbájú ẹ̀ kéèyàn gbá gbogbo ọ̀nà pé àá ń zàká àwọn èèyàn ti ń yọ zàká ọ̀pọ̀ mo wá fẹ́ jọ́kan nu wọn lẹ̀ ìyẹn wa mo wá sọ́ọ̀bù yọ mo wá lọ fi túláàsì wọ́wọ́ kọ̀tọ́ kọ̀tọ́ lábẹ́ òfin ọmọ tọ́ ọlọ́ọ̀ni tí wọ́n bá gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ tí wọ́n túba tí wọ́n ń ṣe sọ́lá tí wọ́n ń yọ zakat fakhallu sabilahum ajẹ́pínpá náà nìkẹ́ fi wọn lẹ̀ inna Allaha ghafurur rahim dájúdájú ọlọ́wọ́ bá aláforíjì ni o tó bá foríjì ni tá a tún kẹ́ni a sì mọ̀ páwa ń tiwa a lè foríjì yàn lórí pọ́sẹ̀ wa ṣùgbọ́n ọ̀rọ̀ pàtó wọn a máa kẹ́ Ọrụ àforíjì lọ́wọ́ alẹ́ yìí ok wọ́n á bẹ ọbẹ̀ ọbẹ̀ ọ̀dà foríjì ọ̀ wá ní sọ pé mo foríjì ọ̀dà tún gba owó lọ́wọ́ àbẹ̀ mo a irú wọn ọ̀pọ̀ àmọ́ náà ẹlẹ́dàá tó ń bá foríjì yóò tún torí tọrọ àforíjì kìí foríjì yàn lásán yóò foríjì yàn yóò tún kí lọ ọ tẹnu rẹ wúwo sáà ti tọrọ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ṣé wọ́n fẹ́ kọ́ lọ́wọ́ kẹ́ ọ gbogbo wa làwọn fẹ́ kọ́ lọ́wọ́ kẹ́ wa ó túmọ̀ sí àforíjì àforíjì gbogbo ẹ̀tọ́ lọ́n bá sì kẹ́ ó ti foríjì nǹkan méjèèjì yẹn jọ rìn gbogbo bá sì ti ti foríjì eléyìí a Muhammad sallallahu alayhi wa sallam tó ní umirtu an uqatila an-nas hatta yashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulillah wa yuqimu as-salah wa yu'tu az-zakah ọlọ́run pa mí láṣẹ kí n jà àwọn èèyàn lógun o títí tí wọ́n fi jẹ́rìí pé kò sọ́ba kan tó tọ́ láti fòdò jọ́sìn fún àfi Allah títí tí wọ́n fi máa gbé sọ láti dúró tí wọ́n sì fi jẹ́rìí pé Ànábì Muhammad ránṣẹ́ ọlọ́run tí wọ́n fi máa gbé sọ láti dúró tí wọ́n fi máa yọ zakat tí wọ́n ti sáwọn nǹkan wọ̀nyí ṣé wọ́n lẹ́tọ̀ọ́ sí kí n tó jà wọn lógun mọ́ wọn ò lẹ́tọ̀ọ́ sí. pẹ̀lú ìtumọ̀ sí pé òfin ọlọ́run bá wọ́n dá lórí pé ká má fi zakat ká má fi ṣeré gẹ́gẹ́ bá a ṣe gbọ́dọ̀ fi asọ̀dáàtì ṣeré. mo rò pé ti yé wa báyìí ìdí tí aṣíwájú wa Abubakar radiyallahu anhu tó fi jà àwọn èèyàn lógun wọ́n jà àwọn lógun torí pé wọ́n yọ zakat ṣé zakat wa nípa tó bẹ́ẹ̀ ni a ó nípa jù bẹ́ẹ̀ lọ torí pé zakat kí ló jẹ́ sí salat shaqiqatu as-salat ọmọ ẹ̀yà salat ló jẹ́ àǹbẹ̀ ọlọ́wọ́ bẹ́ẹ̀ lé dáa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn òròyìn rẹ̀ tó ga jù kó ṣe ní ìrọ̀rùn fún wa láti gbọ́ àgbọ́yé tíra rẹ̀ kọ́nà wa lọ́wọ́ lórí àti máa fà àwọn nǹkan tá sí wa ó ṣe wíwí àti gbígbọ́ rẹ̀ ní sábàbí oríire fún aláyé. أطلال القيامة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك